بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الله تعالى به الأمة وأزال هذه الظلمة صلى الله عليه وعلى آله وصحبه والتابعين لهم بإحسان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 الشيء وصلاته النبي محمد صلى الله عليه وسلم لا دا صلاتنا ثم قرأنا على يدي النبي أتي الصحابة أتي بقوة ويتوبة إلينا بشر محمد صلى الله عليه وسلم إذ يوم بعد الهجرة لينا أما آه، تسوى جلني منه سلسلة قوة في أبو قرني دفاعا عن الصحابة الأطهار والأئمة الأخلاق يلقي إداره أقل أتي أو سيد الله سبحانه وتعالى توشي معه صحابة الله محمد صلى الله عليه وسلم nígbà tá a rí pé láwùjọ tí wọ́n ní nìyí àwọn tàbí ọ̀nàmì sọ̀rọ̀ báwo àwọn ọ̀nà lókùn káwọn afẹ́fẹ́ sọ ní nǹkan ayé làbẹ̀wọ́ rẹ̀ pé yóò dá ayọ̀ àkókò ọ̀rọ̀ ayọ̀ àkókò náà ó wá jáde pé táwọn ọ̀sẹ̀ ti ìjúwe báwọn sàhábà lọ́wọ́ Muhammad sallallahu alaihi wasallam bí wọn ti ṣe rí ẹni tí lánàá ìta wákàtí wáyé lórí òun náà ní pé máa ń wọ sàhábà ta lẹni táwọn ọ̀pẹ̀ ní sàhábà ayé ẹ̀kọ́ tó lọ ta lẹni táwọn ọ̀pẹ̀ ó dàbí kó àlàyé lánàá àti mo sì lérò pé àwọn ọmọ náà ọkàn bá wa dáadáa tààtò lérò pé ìkéde ẹ̀dá bóyá àwọn àlàyé ọ̀rọ̀ náà bóyá ọ̀rọ̀ tó yé olùwà sùhánù àhánà olùsọ àwọn àgbàdo ìṣòro oníkàlùkù wa. àwọn ọmọ tẹ̀síwájú lé náà tí ó sì ṣe dáa tẹ̀síwájú lórí kọjá sí ọ̀rọ̀ àwọn sọ̀hábà yìí náà ni. eléyìí oníwí wa máa jẹ́ alihàlùkọ́tù àtàlẹ́ alihàlùkọ́tù àtàlẹ́ oníwí wa máa jẹ́ lóṣù ẹlẹ́ẹ̀kejì. àbúkàdé pàdé ìwà bá gbọ́dọ̀ kàn láti rí ìlànà rẹ̀ ṣùgbọ́n tó fi kí ó dàbí pé kọ́tà tó tó ọ̀ ọ̀nà tó bẹ̀rẹ̀ yìí ọ̀nà ọ̀nà ìwọ ọmọ ìyá àpàtà ó bá ti wọ ọlọ́run tí wọ́n ti gbogbo nǹkan. á ti wí àwọn sọ̀rọ̀ abáyọ̀ lẹ́yìn náà ló bá ti náà àwọn olórúfẹ́ àwọn sọ̀rọ̀ abá àti wọ́n pọ̀ àdáwọn ọ̀tọ́ lè dàbí sí àwọn ọ̀tọ̀ ara àti afọ́nẹ́kiri ìjọba àti wọ́n pọ̀ orí látara ọ̀tọ́ ìlú ṣe láwọn tí wọ́n ti pè àti òkèdè àti bẹ̀rẹ̀ ni tí kò ní ìyá ní agbọ́mọ̀tàlá ti mú ó dá ètò mí gan-an mo tó rẹ́nu tó ṣe pé kò sí nàìjíríà wa ẹni náà wá tó fẹ́ẹ̀ àwọn ìlú ọkọ̀ ẹ̀rọ fún àbúrò orí ọ̀rọ̀ ọ̀la pé àwọn náà fẹ́ lójúwe àbúrò ẹ̀rọ gbogbo ọba àwọn ọ̀dà àti ọmọ ìṣòro. òṣìṣẹ́ ìjọba yìí jẹ́ kọjá pé báwọn ọ̀dọ́ bá rò báwọn lè jábọ̀ láti àgbẹ̀rẹ̀ ìlú aláìwòsára wọ́n ti kéré jọmọ́ wọ́n ti ara wọn àwọn tàbí àjọyọ̀ yóò lè ẹgbẹ́ nílẹ̀ ìlú bá wà yóò àbíjẹ́ bá fúra yóò lọ́dún abájẹ́yà tó jòkó olóhùn ṣáláàlì sí di ọkàn tí ń parọ́ yóò tí ó wà máa lóhùn ṣáláàlì sí yóò wà máa mọ́ta tó lé ní ilé ìgbà yìí yóò máa yọ tẹ̀tẹ̀ rẹ̀ yóò máa yọ tẹ̀tẹ̀ tẹ̀tẹ̀ yóò wà áwà wí tó wà ní ìtàkù náà ẹ̀ ìtàkù tí wọ́n lè fi bà wọ́n tó kọjá mọ́ àwa tó wà ní ìtàkù tá a lè ní irú wọn á pọ̀ bẹ́ẹ̀ lágbàáyé bẹ́ẹ̀ ìníkọlù bẹ́ẹ̀ lóbi ẹgbẹ́ ìwé ìtajú tó ń tẹ̀lé lẹ́yìn báyìí yóò máa rí báyìí yóò sì máa tẹ̀lé atẹ́kùn ní ìsàn ó ti fẹ́ òjọ́dọ̀ ìwà náà lọ. ìgbó tí wá gbọ́dọ̀ wá ọ̀gbọ̀dá àti ìbára wa bẹ̀rẹ̀ ní tó kù ní pé àfikà rọra máa bá yí gbọ́dọ̀ bá ti ní àgbà àti ìṣẹ̀yà tíjọba ní ìjà pé kẹ́lẹ́ ìgbà tó wọ́n bẹ̀ máa dẹ́gbà wọn abáwá ìṣẹ̀yà àti òsíjọba tí ó fi ìjà fún òrera òsíjọba tí ó fi ìjà mọ̀áwíyà ìdíkàtí tó bá sọ ọkọ̀ gbé náà ní ayé bí ó ṣe wá síjọba tó lè mú ìyàn kéèyàn òfin lè máa bẹnu àjẹpọ̀ àwọn èèyàn kò sí ìjọba náà tí ó mú èèyàn lu ilé rẹ̀ lọ fún wọn ní káàkiri ẹnu àtẹnu. ẹ bá wá láyà kóun lè máa sọ̀rọ̀ wọn ẹ̀yà pé àwọn láyà àti náà kò sí yóò bá nǹkan kan tó bá ní o abẹ́mọ̀ tẹ̀lé títí náà lè máa ní àtẹ̀sí ẹnu bí mi ní àtẹ̀sí sí àtàkì ọgbẹ́ báyìí sọ̀rọ̀ bí mi lọ àti wọn ẹ̀rọ yóò lọ rẹ̀ ẹnu bí mi ti lè láwọn ọmọ ìgboro yóò kún ẹ̀rọ yóò lè kíni yóò lọ náà ni ẹnu bí mi lè lọ pé èmi ò lọ́mọ ìgboro yìí látàkì àbá ẹ̀ẹ́dá ti ṣe ìgbà wọn abọ́dẹ́lẹ́ gbogbo ẹni tó wà fún ẹ̀kú ní ìlú láti bẹ̀rù ọlọ́ kí wọ́n ti mọ iṣẹ́ tẹ̀lé rẹ̀ kí ti jẹ́ náà sí sọ̀rọ̀ orí ti mú ẹni tó fún ẹni tó ìfúláàfù rẹ̀ tọ́ba ti ní ti mú ẹni tó ìfúláàfù rẹ̀ àbúṣebùṣe àbúṣe kí ni ìbùṣe ọlọ́dà fún ọgbà ìfúláàfù rẹ̀ báyìí tó wà àníyàn wa àníyàn oníkàlùkù wa ọlọ́mọdé àbújá àníyàn tó ọlá alukur'an karim ní ọjọ́ sí ẹ̀rọ. àwọn ẹ̀bùn tá a wá mọ́ pé à ń pè ẹ̀bùn lélẹ̀ náà ó ní kálukú ká fara balẹ̀ ká gbọ́ àgbọ̀wé àwọn ọ̀gá tá a sọ dáadáa. àmọ́ lónìí àwọn àwọn tó lè gbé wọn àwọn tó wà wọn láyé àwọn làkàyẹ ní ọmọlá làyé ní àná ìtẹ lọ ní àpọ̀jù láyé lánà láti sí ìgbẹ̀lú tẹ ayé ẹ̀rọ àwọn ìfẹ́tọ́ wọn bẹ tá a fi sí aláàbíṣe ẹni tí ó kì í ayé ẹni tí ó dáwọ́ta ẹni tí kọ ọ̀bí náà mo lẹ́nu tó kọ fún ẹ̀ àmọ́ fún ẹ̀ èyí ní kọ́lá náà yóò kà á fún ẹ̀ lóko mo jọ kẹ́ ló kọ́ wọn ní wẹ́ẹ̀dì bá tọ ẹni tí wọ́n ti ẹni tí ó kà í kú ọ̀rọ̀ rẹ̀ tí wọ́n kà láwọn àgbo rẹ̀ tí wọ́n bú wà yọ tó ní áhà àtàwọn tàbí àgbẹ̀bí náà fún mi ìwẹ̀ tó abáyé mi tó kọ́ tó kó tiẹ̀ tẹ́lẹ̀ bàbá wa bá a ó sì dùn dáadáa a á tó yẹ o a kájí ẹgbẹ́ mi ti ẹgbẹ́ náà wọ́n sọ. ní yóò sì dáadáa fún wa. ìgbà wa pé ní lánàá àti pé àti lánàá asọ̀hà báwo sáájú àìlẹ́yìn ọmọ kámọ́ tó ti tu ra wọn wọn ní lẹ́nu wọn ní kíjọ náà wọn ní lẹ́nu. èyí ò náà wá débi ọ̀rọ̀ kan tó ń bí ìwà sáàbù sọ nígbà tó ń bú àwọn sáájú àìlẹ́yìn táwọn èèyàn wá ké mọ́mọ́ pé ẹ mọ́ bú àwọn sáájú náà ìdí ìrùlùmọ́ sáàbù láti rí i àwọn akéèyàn pé ẹsìn ni wọ́n gbọ́ àwọn àtàwé wọn pé kọ́ọ̀lì ibi ni wà yìí tí kò bu àwọn àtàwé wọn ìkọ́lì ní ibi lè wà ní ó bú àwọn tàbí dáadáa ó bú àgbòrò ìmáàlù náà ó bú tàbí àgbòrò ìmáàlù ilé èdè náà ọ̀rọ̀ ìlú ìlú ọ̀rọ̀ ìlú ìjọba orí bẹ́ẹ̀ àbábò tó wà mẹ́rin kọ́lìkù ibi nínú wà sí ìyí tó kú àkùrọ̀ àmáàlù ìdìnà áwùkù kí ní kó rẹ̀ kí sì ní kó àjọrọ̀ àmáàlù ìdìnà áwùkù àkọ́kọ́ nù ẹ̀ẹ́dẹ́jì kọ́lìkù ibi nínú wà lídìí tàbí àjẹ́sí lòun náà tí ń dájú pé ipò láyé àgbẹ̀tù ni pé sáré àìrẹ́bì kan ń hú sáré afọ́síkẹ̀ ẹ̀ta tí wọ́n wá tún ṣe ni pé àwọn adọ́gbọ́n pé ọ̀rọ̀ kan tó kó nǹkan náà lọ̀rọ̀ náà náà ní ìwọ̀ fún wa máa ní àwọn àti àìsí láti ọ̀ṣọ́gbú àtàrí láti ọ̀ṣọ́gbú àtàrí yìí èmi kọ́ meanwhile ìgbà tí wọ́n ní ìrírí ìwà líìdì tó kú Abdulrahman ibi àwọn òun náà ló wà nẹ́bí sojóró láàrẹ̀ tún kú àbúhábí ìṣẹ̀lẹ̀ náà ni ó yẹmọ́ òbọ́ ìṣẹ̀lẹ̀ kan náà ìṣẹ̀lẹ̀ tó mú wọ́n ní ìrírí ìwà líìdì kú Abdulrahman ibi àwọn òun ni sábàbù wùrú di hadithi láàjẹ̀ túnkú àfihàn ó náà ló kú ọmọ bu àwọn sàhábà ìdí nìyẹn láàrúwá ìlú wá yẹjú ọ̀rọ̀ ayẹjú ẹjú ìlú ìṣàkó yẹjú ẹ ẹja júwe tọ̀wà fọ́nrú àsọ̀hà agbọ́dọ̀ jẹ́ kí á mú àpáwọn àti wọ́n ṣe kí

wọ́n ní ajúra wa lọ ìjàmbá ìbò ayẹ́bọ̀. Àwọn agbàgbọ́n wá dájú gbogbo àyè, àwọn ni wá fi gbogbo ìkódà bó bá jẹ́ sí ìjàmbá gbẹ̀rẹ̀ atúlé lára wa pẹ́lẹ̀ yúú. Tó má jẹ́ ní oúnjẹ ọ̀la àbúkà láwọn ìdájọ́ àìlẹ́ ìjọra wọn. Wọ́n àgbọ́dọ̀ sí ìgbà tí ó ìjọ náà. Èyí ò láfi ìdáláyà bí ìsìn ìmú ìdí ìrú fẹ́ sọ tí ó máa jẹ́ justification fún gbogbo táwọn ọmọ táwọn abúlé àwọn àbá including abúlé àbí màáwù kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí ìlú yorùbá àbẹ́ká padà tó láti kùránì bá ní kùránì gẹ́rẹ́ ṣe dé àwọn àpapọ̀ tàbí àjẹ́bùdó àwọn àwòjíṣẹ́ ọmọ tọ́lọ̀ wọn lọ́kọ̀ jùlọ àwọn lọ́nà ẹ̀dàkùn táwọn òjíṣẹ́ ọlọ́run bá ti wá jura wọn lọ táwọn làwọn dàrú táwọn yóò wá jura jura wọn alùpàá ní oṣù lọ́sùn lọ́pọ̀ kòlá chapter two ayà two hundred and fifty three kòlá chapter two ayà two hundred and fifty three tí kò kàwé lóṣù lọ́pọ̀ ìlànà àwọn ọmọ bá. àrùn bí wọ́n الله سبحانه وتعالى قل وعن تلك الرسل فضلنا بعضهم على بعض تلك الرسل فضلنا بعضهم على بعض قل تلك وجد منه أو وجد منه àpapọ̀. ọlọ́wọ́ abẹ́ mọ gbogbo alákòókò ìgbà wọn olùwà wa ni pé. olùwà ni bí ìhù ìfẹ́ ní àwọn òṣìṣẹ́ tí mi ọlọ́wọ́ bá rìn máa ń ga ìyáàbà mọ́ ẹni tó ti gbé mi ọlọ́wọ́ bá bá ọlọ́ni ìgbẹ́nu àwọn òjíṣẹ́ ọlọ́ òtẹ́mi ọlọ́run ọba bákọ̀ àti àgbéga ni kọ́lọ́run ọba ọrụ bá òbílẹ̀ wọn ti mú gbé lọ́lá fún bẹ́ẹ̀ ẹni tọ́lọ́run ọba ti bá bẹ́ẹ̀ láti Múúsá ládára láwọn àfá náà tí wó bá tó Múúsá, ọgọ́ Múúsá kàlímùlọ̀. Múúsá kàlímùlọ̀ ẹni lọ́nà ọ̀rọ̀ bá sọ. Olúwa ti lámọ́lẹ̀ padà gẹ́gẹ́ mú ìlànà ọ̀pá. Olúwa Múúsá kàlímùlọ̀. wà kẹ́lá mọ̀ bọ́ọ̀lù tẹ̀sílímọ́ ní kápá ìyẹ̀sọ̀rọ̀ tí ò rú. Yẹ́sùn àwa yẹ́sùn tí mú sáńgbọ́ tó lúwa wí ní ìgbọ̀yé tí sì ń tí ìsì lára. Ọlájì, báyìí ó wà Mùhàmmad ti ju Musa gbọ́ tó ọlọ́run ọgbọ́ wà lẹ́yìn bẹ́ẹ̀ ṣe gbogbo dáhùn ọ̀sọ̀ fún ọmọ ọgbọ́ sùn sí. Àtẹ̀rẹ́rẹ́ sí ìlú ìlú láti lọ́wọ́ ìgbà náà fi tó fo sánmà lọ ló tó dẹni tọ́lọ̀ wọn bá bá sọ̀rọ̀. jìbìrì ìlà máa ń sàdédé àwọn àmọ̀ sọ̀rọ̀ máa. abáfẹ́fẹ́ wa musa alisala ti sara ọlọ́ni ìjọba ọba kan lọ́wọ́ olùwàkúrá ní. ọlọ́run àwọn ọ̀sẹ̀ ń wá tó wà lọ́wọ́ tó bá wò láwọn ọ̀sẹ̀ tó wọlé wọlé wọlé. jẹ́wọ́n àwọn ọ̀pọ̀ àwọn àjọ a ga sí láwọn àkàbà afáwọn tó ní àwọn kúlù láàájú nínú àwọn òṣìṣẹ́ àti àwọn wà fi pé wọ́n lè tó àwọn kúlù láàájú ní a máa tó bẹ́ẹ̀ ní nǹkan ìta lóríwájú ní wọ̀rọ̀ fa àgbà àbọ̀mú dàrọ̀jà Ọlọ́run tó wá ní wọn, ara Ọlọ́run ní ìgbà ọmọ Màríyámẹ́ ìgbà ọlọ́run bá fún ákú ní àwọn àìbẹ̀yìn náà láwọn láta dáàmì wà áyí àjẹ̀rẹ̀ náà Ẹ̀rí ìkìlẹ̀ tá gbé kalẹ̀ ń tá a fi lọ́lẹ̀ yìí. Orí àwọn ànábí ọlọ́run ló ti tẹ̀lẹ̀ yìí. bẹ́ẹ̀ náà ló wá tẹ̀lé lórí àwọn sọ̀hábí àdẹ́bùwà Muhammad àwọn sọ̀hábí àdẹ́bùwà Muhammad wọ́n ti nínú wọ́n ju ara lọ. àwọn àlùfáà oríṣiríṣi ọ̀nà náà máa ń fi pín wọn. a máa àwọn àlùfáà tó wá sí àwọn sọ̀hábí àdẹ́bù sọ́nà méjìlá. wọ́n fún wọn sọ́nà mélòó ọ̀nà méjìlá pé bí lẹ́bù wọn ti àwọn ọmọ tó. àwọn tí kò wọ́n lóòjù làwọn ẹni dáadáa pọ̀ sí kejìlá àmọ́ tí kò wọ́n ṣe kúrò yìí kò sí ẹni ọlọ́run ọba kan mọ́tẹ́ lè mú lórí rẹ̀ tó lè bá ẹni tó lóòjù náà tàbí àná níwọ̀n èyí ṣe gbọ́dọ̀ jẹ́ ní àbá ẹni ó bá lóòjù nínú wọn ẹni kankan nínú ẹlòmíì tó bá lẹ́yìn wọn kò sí tí bá lè ṣe kò lè bá ìwọ̀n wọn mùsàlọ́dún pé wọ́n lò pẹ̀lú ànábì wọ́n rí ànábì wọ́n rí tí ó gbọ́dọ̀ tó kó kalẹ̀ ọwọ́ láwọn èèyàn lókùn tó ọmọ títa ní àwọn èèyàn ó ju ìwé tí wọn náà lọ wọ́n jọ mọ̀ pé ènìyàn bẹ̀rẹ̀ tí ó lè lọ ìjọ tí ẹni àpọ́nlé kan lóluwà fún lápọ́nlé bí àwọn bá wá kó wọn bẹ́ yí ẹ̀yẹ ẹni náà ká ní òpadà yẹ̀yẹ́ òun ló yẹ̀yẹ́ àwọn dáadáa mẹ́rin bí àpáta náà dé ní gbogbo ẹni tó bá lóun bẹ́ sẹ́rí mọ́ wọn bí ẹyin ló dé ní jọmọ́ bí àpáta bá sọ rí mẹ́yìn tàbí ó dá tàbí ó dàgbà tó náà méjèèjì ẹyin Binu burúkú bá bí àpájá àti burúkú bá bí burúkú bí inú burúkú bá bí wá bẹ lọ bá ó tàbá bẹ ló gbogbo àwọn yìí fẹ́ láwọn sọ̀rọ̀ àwọn náà náà rẹ̀ ra èmi gbọ́dọ̀ ti ń bẹ̀rù àtẹ́rù àwọn èèyàn ti ń ndụ àtẹ́rù pọ̀ náà gbogbo àwọn tó ń àtẹ́rù

àmà kọjá rárá rẹ̀ ní ìwọ̀n bá tòmí lọ sí ìwọ̀n bá tẹ̀ lọ́gbẹ̀ kọjá sí tó tóbi tó bẹ́ bí ọmọ ti láti jò kan àwọn tó bá ní ọ̀rọ̀ ó jẹ́ kí wọ́n láwọn fẹ́ dáhùn níbi ó fẹ́rẹ́ sí mọ́ọ̀nù àbábù rẹ̀ rà kò dábì kí náà ẹ̀ṣẹ̀ kára yóò tó mọ̀ àbúdábì sí ọ̀rẹ́ gẹ̀ẹ́sì òwúrẹ́ àti ìsìnlẹ̀ lọ́jọ́ àmọ́ igi ẹdúlẹ̀ ìmọ̀ rẹ̀ lọ́jọ́ àmọ́ ìbára kó lẹ̀ fún ìmọ̀ olójọ́ àmọ́ kò dáwọ́ aládẹ́ kò bá jí náà kò bá kẹgbà yàtì àwọn ẹgbẹ́ lárúbáwá lọ́kùnrin rẹ̀ wọ́n ni ọ̀rẹ́ تعرف خالق تعرف طبعا لو قلت لك انا بقول لك بس هو ده عادي تاكل ده تقول له هذا ايه ما لو قلت انا بعمل ارجع كده ده ده شوف يقول له بس هو تاكل شوف مين ما عارف هو ايه irú wọn làwọn ọmọ bá ní sọ́wọ́n gbogbo ẹ̀ wà fún wa àwọn ọmọ ní gbogbo àwọn èèyàn bá tó wà ní àkàkọ̀ sáà torí ní ìdí mú ìwà ìbádẹ́ ìmọ̀ ní tí wọ́n ń gbogbo ayé mọ̀ ìgbọ̀ bọ́dà. Àdá ọlọ́mọdé mi rẹ̀ o, ọlọ́mọdé tó ní mú o, kí wọ́n ta. Adébí wọ́n mọ̀ ọ̀dẹ́ ẹ̀rọ sọ àà. Kí wọ́n á bẹ̀rù àṣẹ tó ní agbára ju àlẹ́wò. Tí ìyẹ̀bá tó wá fẹ́ sọ fẹ́ kó tó wá sọ lórúkọ fáàfáà lò, kó tó mọ̀ pé wọ́n á dùn kúrò á lè lò Ayé ò máa fún ayé òní mọ̀ wọ́n mọ́lẹ̀ ìwáwó mọ́lẹ̀ àwọn àwọn mọ́lẹ̀ àwọn àwọn ọmọ mọ́lá fi tẹ́lá ìgbà mọ́ àwọn ẹ̀ka tó wájú àwọn ọ̀tá ìgbà ẹ̀rọ pàtó lọ́dún lọ sí ìwọ̀n yára àwọn yìí wọ́n wá dúró lóògbé ní ìlú rẹ̀ làwọn bẹ́ẹ̀ gbé láti rẹ̀ wọ́n wá dúró lóyè àkọ́kọ́ òní jẹ ẹ̀rọ ìgbà yóò kàn lọ́wọ́ rẹ̀ gbogbo ẹni jẹ́ ní ṣúrọ̀ big popularity chief popularity gbogbo àwọn ọjọ́ ìjọba ọmọ ọdún máa tọ́lẹ̀ pé àwọn olùwàpamọ́ láti ìlú ọdún bẹ́ẹ̀ máa wá ìyẹn bá àwọn ọdún táwọn ẹni mọ̀ ẹ̀fọ́jà sí ìlú àdàbẹ̀ wà fúlẹ̀ nínú wa àwọn ṣọ̀kadà ní wọn àwọn ṣọ̀nùmá wọ́n yìí ń tẹ̀lé àwọn akẹ́kọ̀ọ́ ni wọ́n ti méjì láyé lé bá wọn níbi ìtọ́jú fún wọn kìí ṣe káàdì lọ́pẹ́ nìkan kan jẹ́ ìyẹn pẹ̀lú gbogbo gbogbo ìpín méjì láyé gbogbo wọn pátá rẹ̀ ní àpáde àti wọn tẹ̀lé wa lórí gbogbo ẹ̀ alukurani ló pè wọ́n bẹ́ẹ̀ àwọn akọ́ alukurani ló pè wọ́n bẹ́ẹ̀ alukurani ló ju ẹgbẹ́ ní ọmọ mi wọ́n àwọn akọ́ ajuwe rẹ̀ àmọ́ akàbẹ́ fún kíní ìwà káàdì mọ́ dípò wọn kiri àti ìjàmbá tí ó wáyé pẹ̀lú ìfẹ́ máa lò àbí ìkọ́ ní ìbí nìgbàdí láti bí jọ kí báyìí fún lè gbàgbàgbò rẹ̀ ọ̀ àìgbàgbọ́ rẹ̀ Ṣọ́ábí ní ìjàlàyé tẹ́lẹ̀mọ̀ pé wọ́n jura wọn lọ. Ìjura wọn lọ yẹ ipò wọn náà wá jura wọn lọ bẹ́ẹ̀ wá lọ wọn. Àmọ́ gbogbo wọn lápapọ̀ ẹni ọlọ́run gbogbo. Ẹni bàbá wá sàlàyé wọ́n jura wọn lọ rẹ̀. Nínú ló sọ̀tà wá mẹ́ka jù lọ́nà. Ó ní pé ẹlòmí ò máa fẹ́ láti fáwọn ẹni tó gbàgbé. Àwọn àmọ́ ẹlọ́gbúrò máa ń kọ́ bàtà máa ń kọ́bà ṣe ká níbi iyì àpọ́nlé ọlá tọ́lọ́wọ́ wà dá èlò ní inú àwọn àgbàálé ẹ̀yìn lẹ́yìn lójú wa á sì gbé fún á sì gbé fún lára ó sì lè má sí lọ́dọ̀ àwọn aláwọ̀ náà dúró èyí ò lè ṣe àkúrọ̀ ju àwọn tá a rò fẹ́ ní ẹ̀yìn ní wọ́n gbà dé àmọ́ arákùnrin sọ lọ́dọ̀ àwọn tọ́lọ́wọ́ lè wọ́n ti máa wù wọ́n àmọ́ àwọn ẹni wájú náà àwọn tó ń bá wá sí náà ló lọ àwọn nínú wa fún àwọn sàhábà sọ̀rọ̀ pa àtọ́bátọ́tù ńlá àwọn ẹni dípò wọn gàlẹ̀ ìrántí wọn háyì dípò wọn tóbi òun náà ni àwọn táńtò ní àwọn àìlùkúlàbá òun ọ̀ṣun àìlùkúlàbá òun ọ̀ṣun béèrè tí wọ́n jẹ́ ni tí ó lé lẹ́yà nẹ́bí nígbà táyà nẹ́bí náà. Àlùfáà ìgbà wọn. ìgbàkọ́jà wọn ìsìláàmù wọn. Àwọn wọ̀nyí ìsìláàmù wọn sẹ́yìn. Wọ́n yára, wọ́n tètè nínú àwọn tó kọ́kọ́ gba ìsìláàmù fún náà. Ẹ jẹ́ táwọn àbá bá dúwe. Wọ́n ní ẹni ó kọ́kọ́ gba ìsìláàmù lóbìnrin sáré òkú kọ̀dí ìlànà ní ìlú ìwà ìsáyọ̀ ẹni ó kọ́kọ́ gba ìsìláàmù ní ọkùnrin sáré òkú Abubakar ní Siddiq lọ́dọ̀ ọ̀sán sára ẹni ó kọ́kọ́ gba ìsìláàmù ní ọ̀dọ́ Aliyu ní ìlànà ìbárí ọ̀dọ̀ ọ̀sán sára ẹwọ́n látàkùn bá kiri àti àní àwọn méjì náà wà ní àwọn alìkòlà bá mú àwọn ìṣòro ipò wọn ga àwọn nọ́mbà ní kò tó ga bí ọ̀rọ̀ sàbẹ̀ ní tí àwọn sàábẹ́ tó kú sí tẹ̀lé wọn àwọn àbáwá ló ń jí ìlú tẹ̀lé wọn ọlọ́pàá aṣọ àwọn àìsàn ẹni kódà ní kí tó bí ìwé ní owó náà pàṣẹ ìwà ìṣẹ̀lẹ̀ ìyẹn bí àjẹ́ ìṣẹ̀lẹ̀ alágbèrè bí wa mẹ́rin mẹ́rin bá wọn dání ó mọ bá wọn nínú ó bá wọn dánù yẹn ni pé anábì fẹ́ ọmọ ẹlòmíì nínú wọn anábì sì fún àwọn àbíyì lọ́mọ nínú wọn tẹ́símà nínú tí máa jẹ́ kí okùn tó ń gbòyàn pọ̀ kó strong ìgbáyé. ó ní kẹ́ múra yín lọ́mọ abẹ́ǹkóra yín yàwó abẹ́ǹfẹ́ra yín ẹni tá a bẹ́ tó fún àwọn àti ẹgbẹ́ á onígbòkò tó mọ̀ bẹ́ láàrin ìgbà tí lágbádá tó sọ̀nù àbí àwọn ìyẹn fi ọmọ sí náà tọ́lá ti ká ànábì wá máa lọ sí ara rẹ̀ wọ́n ìmí ànábì fẹ́ lọ́mọ ìmí ànábì fún lọ́mọ ẹ̀jẹ̀ agbélábì ọ̀gá àwọn ọ̀gá àwọn náà tún láwọn lọ́wọ́ àwọn náà tún ọ̀gá àwọn àtùtùlá báwọn ọ̀sùn náà jípò ti dáàbì onájà àbúgbàkiri ti jí lẹ́yìn ti ẹni ó mú tẹ̀lé ọmọ ibi ní kọ̀tọ̀ yìí báyìí lọ sí. Rọ́bà ibi ibi ní kọ̀tọ̀ ó ti wọ́n lọ́wọ́. Lẹ́yìn náà, tàbíwá tó lájú láàrin Osman ibi ní Affan àti àdínlẹ̀ àdínlọ́lì ara wọn àfá mi lórí rí ẹni ó lẹ́tọ̀ọ́ sí ní láàbàjù orí Uthman torí ìdùnnọ́rù àwọn tàbí wá lórí ẹ̀ agbàmọ́ ni àhákù bìlì láàbà àmọ́lọ́wọ́ àkúgbọ́dù ní àdí ẹni òkú lórí ẹ̀ tọ́ ibi àwọn ìwọ̀n yìí ṣe wá lábùbá kí ni kò jẹ́ ọ̀gá pátápátá jẹ́ kí ọmọ ìlú yìí àbúbá sì ilé bá fi kí ń yá ìdẹ́bí kí ń tàlẹ́ pẹ̀lú ẹ̀rẹ́ àbúgbákẹ́rẹ́ ti dé sọ́jọ́ là sábà tí wà ìrẹ́bí náà bá sílé tí ó ti mọ́gálá sí òkú omi ìjọba ń wà lọ́kọjá ń wà lọ́kọjá àbúgbákẹ́rẹ́ الذي وعد السوء في الأمر صلى الله عليه وسلم àdábì wa fẹ́ lọ lọ́dọ̀ àbúkọ́ kí kálukọ́ rẹ̀ ààyè ẹ wà lẹ́nu. Umar ibi ọ̀pọ̀ rẹ̀ lọ para àdábì rẹ̀ so okùn tí ẹ náà tó lé ó fẹ́ lọ lọ́dọ̀ rẹ̀ kálukọ́ ṣàfọ̀ níbi Umar. Rùdùmánù àdábì rẹ̀ so okùn rẹ̀ ó lé àdábì fún lọ́mọ ó jẹ́mọ́ ògbọ́ Usman fẹ́ ọmọ anabi sallallahu alaihi wasallam kódà ìgbà tó fẹ́ ọmọ yìí ní èyí ń jáde láyé anabi tún ní alálàpọ̀ yìí ò gbọdọ̀ dá anabi tún kú lọ́mọ méjì ọmọ anabi méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní Usman fẹ́ ìgbà yìí ó náà tún jáde láyé anabi ní áà. Ah, ó jọ lápẹ́kò lọ́mọbìnrin lẹ̀ máa ní bí ó bá jẹ́ bẹ́ẹ̀ yẹn mọ̀ náà ní ìbákúkú lọ́mọ mi. ipò àwọn àtàrí lò. àdínlójẹ́ ní ìgbẹ̀yìn tó ń fún wá jẹ́ tó ń sọ máa nẹ́bì lẹ́bí. tọ́rọ máa bú pọ́lìbì láàtọ̀kọ́ rẹ̀ láti tó dúró sàtẹ́bí ó ní àdí. àdí bí dàbí lọ́dí wọ̀ bí ọwọ́ àti anábì fóònù náà lọ́mọ ọmọ ológun báàdìmọ̀ bí i rọ̀túnlá lọ́lọ́láwà rẹ̀ báyìí lẹ́bí ṣe so àlápọ̀ láwọn olóòrí tójú lè pé ipò wọn lọ́dọ̀ àjọ́lù kọjá rẹ̀ ipò wọn nínú ìsìláàmù náà kọjá rẹ̀ tọ́ ìwájọ́ náà ṣe mọ̀ háwálà àti lẹ́yìn ọ̀kan nínú wọn tako sí àwọn sí àlọ́. Àwọn afẹ́ já àlè síwìtì yàtọ̀. Gbogbo wàhálà lè ti ṣẹlẹ̀ yìí, àwọn ṣíà wọ́n wá máa mọ̀ yọ àlú, wọ́n wá láti là wọ́n gíga, àlílà wọ́n dúró sí. Àtàrà bẹ́ẹ̀ wọ́n bẹnu àtẹ́lẹ̀ àwùjọ́sí, bẹnu àtẹ́lẹ̀ rọ́bà, bẹnu àtẹ́lẹ̀ òṣùmá. Kódà ń bà táwọn ẹ̀kọ́ òṣùn polówó wọn, wọ́n padà tún bẹnu àtẹ́lẹ̀ àdúgbò àwọn

ẹni tó wá jẹ́ ọ̀gá pátápátá àwọn kàájú ni àwọn ẹ̀sìn àmọ́ àwọn ọ̀gá ìlà wọ́n máa ń lọ fẹ́ da ọ̀rọ̀ mú ìgbà àwọn ṣé àwa pariwo àní àwọn náà máa ń lọ lè lálẹ́kùn látara báwọn fẹ́ ṣe àdí lórí àbúbákìrì aláàbùnbá sí ìgbòga àgbà kódà anábọ̀ Muhammad allah àṣọlá níjọ́ táwọn tàbí àjẹ́rí bá ti ìrìn ẹ̀dá bá ti ojú àjẹ́rí ló ń wọ́n ni ẹni wọ́n pè mí lórí láti outside Nigeria ó jẹ́ lẹ́mọ́ náà fẹ́sí ìwé náà tó wáwá ní àmọ́wò ní fẹ́sí ìwé rẹ̀ ó ní ọlọ́mọdé fídà àwọn tàbí àjẹ́rí fídà ọlọ́wọ́ àwọn ọmọdé ìwé ọlọ́wọ́ shi annabi muhammad ba ce tafsi iwe wo eh alfa ba ba ba ni a annabi no ce ke yi ba ba ba ni eh ayo ayo ko adam ti da ala na ke ke o de to ba mo ni ta se ba ta ti da won ba di àwọn sabe annabi ló kọ́kọ́ sí ìjẹ́sì àwọn sàárè láì mọ iye ìṣẹ̀lẹ̀ ọlọ́dọ̀ ìṣẹ̀lẹ̀ kan tẹ Abubakar ìdílé sọ̀rọ̀ lọ́wọ́ máa fà á ó wà nínú ìlú lọ́dọ̀ ẹ̀sọ́ bẹ́ẹ̀ ni sọ́dọ̀ àti ìlú Abubakar ìlú mẹ́tò sábẹ́ àjọyọ̀ sọ̀rọ̀ àti lọ́rọ̀ bá délẹ̀ ní bá ń bú Abubakar ìdílé sọ̀rọ̀ wa. a anabiwa lò ìgbà wọn bá wà kéde àti oṣù bí àdáyé ẹwà yìí dé kálukú ẹgbẹ́ pẹ̀lẹ́ o yìí ò ju ìgbà wà kéde o ojú àgbẹ̀bí kan ta ẹwà ìjọ ọmọ kọ́kọ́ pé ìsìláàmù yìí dé gbogbo yín pè ní lókùrọ̀ ni àwọn tàbí náà ló gbogbo yìí pè mí ní òpùrọ́ àbúbákìrì nìkan ló kú olóso ní pé sọ̀dábùdà ó tọ́lọ̀ sọ rẹ̀ mọ̀rẹ́mọ̀ àmọ́jọ́ náà yìí sọ pé kàdábùdà èyí ni ìparọ́ ni àbúbákìrì ló lóyún onítọ̀ bákanáà àbúbákìrì ó fẹ́ fi ara rẹ̀ wéwú lórí ìrìnú ó fẹ́ mi rẹ̀ dúkìá àbúbákìrì èyí máa ń fọwọ́ bọ́ bó ti wù mí ni owó rẹ̀ ó pé ilẹ̀ láti gbé kí máa bí jẹ̀kù ó fún owó lẹ̀ ó fẹ́ ní ilẹ̀ ó pé gbogbo ẹ̀ kalẹ̀ òun ló dúró sí rí ọ̀nà ẹ̀jẹ̀ wa fi ọ̀fà alùpùpù ńlá àdìkú rẹ̀ ní rí ọ̀rẹ́gbẹ̀ kẹ́ẹ̀bà ń fi ilẹ̀ lọ́wọ́ àbẹ́ẹ̀ fi ilẹ̀ lọ́wọ́ àwọn ah, ni a fi ilẹ̀ obìnrin àti ọ̀la yìí. mọ̀ pé ìfẹ́ àtẹ́fẹ́rẹ́ ọ̀hún wájú àtẹ́gbọ́ àmọ̀hámọ́lù. Ọ̀hún wájú inú àtẹ́gbọ́ àmọ̀hámọ́lù. Bọ́ bínú lọ́wọ́. mo ti rán bàbá kó dájọ́ kan ìjẹ̀kẹ̀ kan yóò náà jọ mara àdẹ́gbà àtọ́gbà ìdíkan tó rà wá sí ìgbà àdẹ́gbà náà ìdílé àtàwọn màdá yí àgbẹ̀ tó máa ń dìbẹ́ ìdí ẹni ìlúwẹ abubakar àlùyẹ ìlúwẹlá abubakar yorùbá ìlú bẹ ó bá bọ́ọ̀lù yorùbá ah, ayiwa lọ kíra ah àwọn ìgbà rẹ ìdájọ́ fún wọn ìdí fún mi látàwọn ẹgbẹ́ yìí nígbà èmi náà wá dá tìmí padà àwọn olóṣèlú bẹ̀rẹ̀ ẹ̀kọ́ sí i sọ́rí bí i gbọ́ èyí tó jẹ́ mọ́ rẹ̀ ìgbé ìgbé torí bó ti gbọ́ lẹ́rọ tó báyìí àmàláìkà òkúrẹ́sì bó ti gbọ́ báyìí àmàláìkà òkúrẹ́sì bí ti gbọ́ báyìí àmàláìkà òkúrẹ́sì oníwà tó bá tí wọ́n kúrẹ́ ti òun ló bá èrè sí ní yéde pé inú mi dùn pé gbú ọ inú òye lè máa

sallallahu alaihi wasallam. ṣùgbọ́n yí ẹni kan kò tẹ́bí tá a gbà láàyè kò bẹ̀rù àtẹ́bù ẹni wọn náà bẹ̀rẹ̀ kò sí gbọ́ ṣe sọ yìí ọ̀pálùmí o ọ̀dà mẹ́lẹ̀ o ọ̀dọ́gbọ́n mi ni o ọ̀rí àkójúwe lọ́nà tí ò dá o. fún adé àti náà àti dáadáa. àmá nítorí àpálẹ́ dáadáa káwà torí àpálẹ́ ìdẹ̀ká ní àwọn tàbí láwà nítorí ẹ̀wà ńlá wà pẹ̀lú ìtura. ó ní láwà mọ́ àti lẹ́ ní àwọn èèyàn ti ó ti

àwọn tí wọn wọ́n ga ibi gbọ́dọ̀ wọ́n jẹ́ rẹ̀. Tọ́lá bá wà kí ìdíwá jẹ́ ọ̀gá tó Àwọn àpálẹ̀ kan tọ́lọ́wọ́ bá tún wá ṣe báwọn ẹ̀mí inú àwọn ọ̀sọ̀ الإمام الترمذي عليه رحمة الله رب عليه الصلاة والسلام في جابر بن عبد الله الرسول قل لقي لرسول الله صلى الله عليه وسلم فقال لي قل أنت في فاتيه وصلته قل يا جابر قل يا جابر ما لي أراك منتصرا ó ní ẹni ọtí mo rí tí mo rí ọtí mo rí òtún òtún ọ̀dára yá àríyá sí bẹ́ẹ̀ ni ó ní mo sọ pé àtẹ́rí ara tó lọ́pàá oṣù ìdá àdì bàbá mi wọ́n pa tó bí ogun wọ̀tára ká ìyá àgbàlùmọ̀dé ìyàrá bàbá mi ti pàwọn ẹbí ló kọ́ ẹlẹ́ òbí bèèrè ó kẹ́ra ó ti gbóló sí sílẹ̀ tí bùkátà mi ní ilẹ̀ ní ọrùn mi pa àjẹ́dùwá ni ẹ̀ẹ́dá sí ogun àbùdá afàyà ìwọ̀ṣírùkà bí máa lápìyà láàrùn bí i àbá ó ní jẹ́ kí n fọ́n òòrùn oríire kan tí bàbá rẹ̀ sí tọ́lọ́run ọba ṣe fún bàbá rẹ̀ ṣe fún ọ̀rọ̀ òdòdó rẹ̀ jábìrì náà ti láì ní bá láyà fún ọlọ́ ما كلم الله أحدا قط إلا من حجابه ọlọ́wọ́ ọkọ̀ ìfẹ́ ní ìjọ sọ̀rọ̀ àti mímú àrọ́ ìrìnjà láti ìdàdà wà áhàyà àbá ọlọ́wọ́ ọba ọlọ́run wá bá bàbá rẹ̀ sọ̀rọ̀ báyìí. Fàkàl, ọlọ́run wá ń sọ fún bàbá rẹ̀ nígbà tó ní rẹ̀ Ya Abidi, ìrẹ́ rú mi, tàmẹ́ta àrẹ ìyàwó ọ̀dẹ̀, kí ẹ̀sẹ̀ mẹ́ta òkú rẹ̀ ọlọ́run wá jí ìdíje ọlọ́run wá bá sọ̀rọ̀ sòdé ọlọ́run wá ní ó yá tí ẹ̀sán máa kankan tí dé pọ̀ nígbà tí bàbá dábí ìlú sọ̀rọ̀ ní àtọ̀wà ọ̀gbàdì ọ̀rọ̀ ilé ọlọ́run tí mo bẹ̀rẹ̀ tún yìí ni mo fẹ́ kọ́ ọjà mo fẹ́ pọ̀ dá mi padà tí mo lọ mọ́ inú ayé fàkókòtà ló ní ìgá lẹ́ẹ̀kí ẹ̀dà mo fẹ́ pọ̀ tó mú mi pa tí mo ní kí nítorí ti ẹ̀ قال رب عز وجل أنا مرادي آه إنه قد سبق مني أنهم لا يرجعون àtẹ̀yọ́ lọ́wọ́ bá ti kọ́ ní pé ìfàmù ẹni tó bá ti fún ààrùn tẹ́fún àti màálù قال وأنزلت هذه الآية أما صايع الذين ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا حديثي pé báwọn afáàdé máa ń lókò ní ìtòní wọn ń dá wọn láwọn àwọn afáàdé ọ̀rẹ́ àṣà nǹkan méjì wọn lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ àbúbákì ìbò ìjọ ń dá àwọn sọ̀rọ̀ àdúgbò irú àkọọ́lẹ̀ ìkọ́lọ́wọ́ bá bá sọ̀rọ̀ tòṣe àánú àkọọ́lẹ̀ sóyè báyìí àlápọ̀lẹ̀ àmọ́ òta arílápọ̀lẹ̀ fún àbùlá ìṣẹ́ bàbá àpọ́lẹ̀ bí yìí ni àwọn tàbí àjọ́lù ní àpáwẹ́lẹ́ ilé wọn àtúmọ̀ àwọn tàbí àwọn tàbí ogun ó dà jábìrù jábìrù jábìrù àwọn mùsùlùmí mọ jábìrù bí bá ti mọ àtúmọ̀ wọn náà ni pé àwọn ti gbógun lọ láwọn ogun ayé àjẹ́bìsì

àwọn àgbà àkọ́kọ́ yìí nínú àwọn sábẹ́ ìlọ́wọ́ Muhammad sallallahu àwọn àgbà tó wá kọwọ́ ní wọn الصحابة الذين أسلموا قبل تجاوز أهل مكة في دار الأسوى àwọn tààtẹ́ lọ́tún gbà lẹ́yìn àwọn àtìlọ́gbà òṣèlú rẹ̀ ó làwọn tààtí náà ti kókó gba ìsìláàmù ní ìmọ́ta láti gba nípa àjàmbá láwọn tí wọ́n tàbí àtẹ́lú àpọ̀lọ́wọ́ àwọn yíò ìyá jẹ wọ́n wọ́n fojú mi náà wọ́n fojú mi wàhálà wọ́n ti pẹ̀lẹ́ mẹ́lọ́wọ́ àwọn yíò ìkéde ẹlẹ́ẹ̀kejì àwọn sàábí tó wà ní ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kẹta muhadi wọ́n lẹ́jẹ̀ yìí sí sí hábàtà nígbà tí ogun pọ́pọ́ lé nígbàtí ìsìláàmù dàbí ẹni dojú ọkú àwọn náwà wà ní pẹ̀lẹ́ àgbà ni wọ́n lọ àwọn àwọn táwọn yìí gbogbo ọdún ìsìláàmù bẹ̀rẹ̀ ọdún kìíní ọdún kejì ọdún kẹta ọdún kẹrin ọdún ọdún kẹfà ọdún ó ní gbogbo àwọn ẹni táwọn sọ yìí àwọn tí kò wọ́n wá padà kọwọ́ lé wọn lọ́wọ́ nínú ẹlẹ́ẹ̀kẹ́ èyí ni àwọn àbúrò àkọbà ti hùlà àwọn sàábì kan tí wọ́n ti pàdé kọ́kọ́ pẹ̀lá nẹ́bí lórí báwọn bá ìsìlá bó ti wáyé àwọn làbára kí ìsìlá àwọn wọ́n ti wọ́n ṣe hajj ẹni hajj lẹ́yìn àwọn ẹ̀rọ àwọn alárúbáwá ti máa ń ṣe ọjọ́ pípẹ́ tó yíra ìlọ wọ́n ti wọ́n ṣe hajj hajj ọ̀hún kìí ṣe bọ́lọ̀ sí àwọn ọjọ́ ìgbà tó ń ṣe o ìgbà wọn máa ń ṣe ni pé gbogbo bíi tí ìrànlọ́wọ́ bá wà wọ́n wá àtẹ́kù sí kàábà gbogbo wọn bá gbogbo tí wọ́n wà ní ayé wọ́n wá àtẹ́kù ara wọn sí ló sí kàábà wọ́n wá wá wọ́n ní àwọn kiri gbẹ̀ngàn náà tẹ́lẹ̀ ní àwọn àlàáfíà àwọn àlàáfíà kù yìí kìí jọ jà abẹ́ra abẹ́rẹ́ kú abẹ́ra yọ̀ lẹ́nu dáńdọ́ kò ní àdàbíyà ọ̀rọ̀ kápọrin káàkọ̀ọ̀rọ̀ láti púpà kápọ̀lá ló orí kọjú lọ́dọ́ nínú àwọn tó mẹ́jẹ bẹ̀. bí àwọn tó kọ̀tọ̀ káàkọ̀ sí ẹ̀rẹ̀ tọ́ tẹ́wọ́n wá pàdé bá iná ọkùnrin jù wá mẹ́jẹ wọn èyí kàkà jẹ́mù òkúrò láwọn ibẹ̀ àjọ́júwá sí ìyátàyájẹ́ gbogbo ọdún láwọn yẹ́ bá ti wá fún láti lójúwájú olùbí nàbà àbẹ̀sílẹ̀ làwọn méjì láti wá wá àwọn méjì láyé rọ̀bádá tí ìbílẹ̀ sọ́ọ̀rọ̀ ìmẹ́lá àwọn ọjọ́ àwọn ọjọ́ ṣe mílá tó àkọ́bá tó dùgbù lá àwọn àjọ̀jọ̀ òkú wọ́n sọ̀rọ̀ ọ̀lá ìlú wọ́n gba ìsìlá wọ́n ṣe bẹ́yà àjẹsí ìjọba ní ìsìlámù àwọn àmì yíò ti ti rí ọdún kejì láti ìsìlámù bẹ̀rẹ̀ àwọn tó wá jẹ bí yà náà wá gba ìsìlámù yìí àwọn náà wọ́n wà nínú ẹlẹ́ẹ̀kẹ́ inú ìsìlámù ìgbà tó kù ní ọdún kẹtàlá tí ìsìlámù bẹ̀rẹ̀ àwọn méjìlá bá ti lọ ìrọ̀dínà

ilé ọkọ̀ ọkọ̀ gbé ìsìláàmù lọ olówó lù náà mọ́sáàbù yìí nínú ọmọ ẹ̀ mọ́sáàbù dáwí gan bá a bá tọ́tọ̀ ìgbéjà ìgbé náà àmọ̀fẹ́ yẹn láni nínú àwọn ẹni tó ṣe ìsìláàmù ábátà lẹ́ẹ̀kan láwí nínú wọn ní mọ́sáàbù wà yẹn ni bẹ́ẹ̀ àwọn àṣàbù ní akọ́bà ó ti gba ìsìláàmù títẹ́ ìyàmùsáàbù ìbí náà ọmọ olówó ni tó lọ́lá yìí ọmọ ọlọ́lá bí awọ rẹ̀ awọ ara rẹ̀ láì yóò máa ṣe àbá yóò máa yóò máa túmọ̀ lẹ̀ ìwọ náà fẹ́ ṣe àbí lápá àti àwọn àwọn àwọn ọmọ yàtọ̀ ní ìyàgbẹ́ gbogbo wíwí àwọn tó wájú yìí ọmọ àti àwọn tó máa ṣe kéde yóò máa ṣe nígbà wà nígbà báyìí wọ́n ti gbogbo ẹ̀ máa ṣe káfíńpá ló bí bí sí àwọn olóró ayé bá wọn lọ́wọ́ ó gba ìsìláàmù láàbá àwọn ọ̀rẹ́ yìí sọ̀rọ̀ èyí ọdún wọn kọ́ gba ìsìláàmù tó lé bí àkókò tí wọ́n mẹ́lọ nínú ìsìláàmù abáṣà kò kọ́kọ́ gbé rẹ̀ ní kó gba ìsìláàmù aláàrán ah, tàbí àtọ́jú gbà mọ́ o wọ́n dà mọ́ gbogbo ẹni tí ìgbìmọ̀ ẹgbẹ́ lọ jáwọ́ o ẹ lọ sí ní agbájá o àwọn ẹni yìí èékú wọn ló yẹ ká mọ fún wọn o ìyẹn ló bá ní àwọn àìsàn ọ̀sẹ̀ wàhálà ń sọ ìlú sí wọ́n ní ẹwà fún èèyàn ọlọ́wọ́ ọba pàwọ́ náà jẹ́ fọ́mọ lọ́wọ́ àforíjì báwọn sàájá ìlẹ́bí èékú lẹ wọ́n fún wọn àwọn ènìyàn sí àdáwó ọ̀lá ìwọ́n dàmú náà pìtínà bá ti jẹ́ rí wọn mútà bí i ọ̀lẹ́ ọmọ olówó ọmọ ọlọ́lá ọmọ nílé ọmọ náà nítorí ìsìláàmù tí ò rẹ́ sọ ní wọ́n mọ̀ ní gbogbo ìsìláàmù tó bá pàṣẹ lábúrú

ẹni tó náà wọn sàábé tó kú jẹ́ pé a máa tẹ̀kú dájúdé ní yíò dé yíò ní ẹ̀mí wọn tó ń wọ́n jẹ́ ló bá bàtà tèmi lọ́rà wà yìí kò sí bí ó ní yíò wọn fẹ́ tẹ̀ rí ẹ̀jẹ̀ látọ̀bá nítorí Islam ṣébẹ̀ yìí wọ́n lè fi wé wọ́n lè fi wé ẹ̀dọ̀ yìí ẹni wọn sọ pé Islam ló lè tó bá rẹ̀ làwọn lẹ́yìn tó

àmọ́ wọn lọ́wọ́ yóò pọ̀ sí lọ́dọ̀ yóò padà pa ìdá rẹ̀ owó tó owó ti di owó náírà owó náírà. Musa máa ní ìjọ tó gba ìjáde rẹ̀ lọ́la aṣọ tí wọ́n fi sínú ìlú rẹ̀. Aṣọ tó kù lọ́rùn rẹ̀ fún àjẹ́ ìdí. Ìjẹ́ àjẹ́ mi ti ọlọ́wọ́ dára ọlọ́wọ́ tẹ́lẹ̀ wà lórí rẹ̀ lọ. Táwọn bá ti sọ bá lórí ìjọba bá dáa ní ọ̀rọ̀ yóò fi sọ fún ìlàsọ. Nígbà wọn bá ti mú yàrá bí àtàrí ilé ìgbàlẹ̀ àkókò àrùsọ òfin mọ́ra àríwẹ̀kọ́ ní sáàbò ìwé ilé ìwé ìtọ́nà lèbi wọ́n ti àkọ́kọ́ ti tí wọ́n ti lọ́bàá ti lèbi ìwé gbogbo ara rẹ̀ lọ́láì lọ́bàá ti gbé láti orí ẹsẹ̀ yọlẹ̀ lọ́bàá ti gbé láti ẹsẹ̀ orí yọlẹ̀ adájọ́ ayé lẹ́bi ìwé láti orí ẹsẹ̀ rẹ̀ láti gbé ní òkùnkùn lọ ẹbí ìwé ìgbòho lẹ̀ sá ọmọ onílé ọlọ́nà ọmọ onílé ọlọ́nà ọmọ ọlọ́nà ọmọ bọ̀tí tọ́wọ́ ní ìrìn ọmọ bọ̀ tí múlá bí ìrìn ọmọ ẹ̀sìn múlá ti lọ jẹmọ́ ṣẹ́rí kò síbi jẹgbà sọ́rọ̀ ọ̀tà àti ẹgbẹ̀mọ́ tí ìrìn ọmọ ní àárín sọ́rọ̀ ilẹ̀ tẹ́gbẹ́ ìgbà kò síbi sọ́rọ̀ ìrìn ìjẹ̀mí ìrìn ọmọ ṣẹ́rí láyé ìjìn láyé ìrìn mọ́ gbà wájú ọmọdé ọmọdé tó tẹ́lẹ̀ káàkì ẹ̀wà mọ́ alájẹ́ mọ́ ọ̀tà àti ìrìn ìpàdé sọ kò wá sọ́rọ̀ ẹni jẹ́ mú nínú wọn ìyẹn ká máa bú àwọn ẹni yìí wò bàtà ìyẹn ká bú wọn wá yà á lò kò sí àbíkẹ́ bá lò fún ó kéré jù ẹ̀rọ ni ẹ̀rí ìgbà tí ó dúró ní bẹ́ẹ̀ lọ́rọ̀ ó dá ẹni ìgbà tí ó lọ́wọ́ sọ àdúrà lẹ́wọ̀ àbúrò tí ó ké ìjọ náà èyí ó bẹ̀rẹ̀ ojú pé tó bá jẹ̀ lẹ́kú ní ìwé ìjọ náà bí àwọn ẹ̀kan náà ń dọ́tọ̀ ìyẹlẹ̀ ó ti sáà tó kẹ́kẹ́ torí jùlẹ̀ ìbí ìmọ̀gbẹ̀ débi dé tó wá mọ àwàdà yẹn wà mọ wà àwọn èèyàn wà mọ sábà wọn lọ́ka fún gẹ́gẹ́ lọ́rọ̀ lọ́rọ̀. Gírígì ó làwọn láwọn obìnrin ní àwọn ìyàwó lè jẹun ní èèyàn padà nínú nínú ọ̀nà yìí dínkù nínú wájú ọlọ́run. Láti ní àgbé ìjọ́lá ẹ̀rọ ayẹ ẹ̀dà ọjọ́ fún jọ nínú àwọn tàbí kẹ́kọ̀ọ́ mọ́lẹ̀ tàbí ẹ̀kọ́ orí ẹ̀ náà ni ìjẹ́ tàbí ẹ̀ náà ni ò ní wúra ìjẹ́ ẹ̀ náà làwọn òde ìdí ìwà mọ́já nígbà náà bí rí ọmọ tó fẹ́fẹ́ fún lè rí lẹ́mọ́dá mẹ́kọ̀ọ́ tó bá rọ̀ àlẹ́bí bá pe bàbá ọmọbìnrin bóyá dáadáa ẹgbẹ̀rẹ̀ ẹlẹ́dà aláàfin ọ̀ṣẹ́yọ́ ọmọ rẹ báyìí báyìí bẹ́ẹ̀ mo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ alhamdulillah ó yà pẹ́ nítorí ìgbà tó ń bí kí fún ara mi mo fẹ́ fẹ́ fún jùlẹ̀ ìlú yìí kálẹ́sìkà jùlẹ̀ ìlú yìí mo fẹ́ fẹ́ fún à ń kọ̀rọ̀ tó lẹ́nu sàrò àmọ́ kọ̀rọ̀ yìí sẹ́yìn ẹ má tó kà ẹ̀jẹ̀ ṣe ní ẹnu ìgbà náà ló lò ó mẹ́rẹ́ kò sọ pé bóun kéré náà ó ní ẹ̀jẹ̀ ṣiṣẹ́ pé èyí ìṣẹ́kọ̀ọ́ mú bí ó ní ẹni jọ bí ààrẹ àwọn àbúrò ìtọ́jú bàbá àwọn aláàlẹ́bí ló bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìyá àyọ́wà ní káàkiri wọ́n bẹ́ẹ̀ mọ́ ìgbà yóò náà wá dé ọ̀nà tọ́rọ wá gbà bẹ̀rẹ̀ lónà àti ìgbàlẹ̀ fún ọ̀rọ̀ tó ń tọ́ ẹ̀ẹ́dá lónà ẹ̀dá ọ̀rọ̀ ìgbọ́n tó ń bá lè wá ẹ̀dá ọ̀rọ̀ ìgbọ́n wa ọmọ wa báyìí àlẹ́sìn òbẹ̀rẹ̀ alhamdulillah ń bórí ẹ̀ ànábì bẹ fẹ́ fún ìrìn o ah, sábà ànábì bẹ fẹ́ fún jùlẹ̀ ìdí ah, jùlẹ̀ ìdí bẹ́ẹ̀ ah, lọ à kó o fẹ́ pàṣẹ ọ̀rọ̀ láti lè àmọ́ o má ti wọ́n ti fẹ́ jùlẹ̀ ìdí gbòòrò. kẹ́bí bá ti táwọn èèyàn máa ń fẹ́ àbọ̀ ìyẹ̀yẹ wàhálà jùlẹ̀ ìdí ìwọ̀n àkọ́kọ́ jáde kọ́ lọ fẹ́ fún àbọ̀ òjò. àbẹ́gbẹ̀gbẹ̀ ọjẹ́ agbógunjọ́ tàbí àjọ́bí mi tẹ́rí ń gbà láàrínlá ìlọ́wọ́ sọ́lọ́láwọ̀ àríwọ̀ ìpínlẹ̀ ọ̀rọ̀lá àríwọ̀ sọ́lọ́láwọ̀ àríwọ̀ àríwọ̀ sọ́lọ́láwọ̀ àríwọ̀ sọ́lọ́láwọ̀ àríwọ̀ ọmọ abìnrin tó jọ máa káàdì náà ìbẹ̀ bíbélì bíi òun náà wá bọ́ ní ilé níbi bàbá tó sọ fún ìyá lèdí àlẹ́kùnúgbà west bàbá bàdá ìṣẹ́ lórí ìṣẹ́ ẹni tí láti lọ sọ fún àlẹ́kùnúgbà ẹni òbí ìfowópamọ́ fún yìí tí ẹwà fẹ́ dáhùn pé ìjà ìnáwó ìpadà lọ́wọ́ ìyá ta ó lọ sí wọn ní amọ̀tẹ́ sọ̀rọ̀ láti ẹgbẹ̀rẹ̀ rẹ̀ ṣe bá dùn náà bí ìlú orí pé tọ́jú òní àwa sì wò pé jùlẹ̀ bí ìbò yẹn mọ́ ẹ̀dá kò lọ́wọ́ fẹ́ wọ́n bá pa àdúrà rẹ̀ àdẹ́sì bá fi ọmọ ìlú fún ìlú ó wá ṣàdúrà fún ọ̀rẹ́ ìwọ́ ọ̀sẹ́rì rẹ̀ ó ṣàdúrà fún ìlú yìí ó ṣàdúrà fún ọ àmọ́ ọ̀nà náà ibi àwọn ọ̀nà rẹ̀ ẹjọ́ tá a máa fún ìlú yìí wọ́n ní ẹjọ́ tó wà lọ sójú ogun wọ́n lọ sójú ogun bíjú lè bí ti

àrẹ́bìnrin náà òkú wá sí pé òkú wá sí pé àwọn àlàyé wá wọ́n ní kó aláyé wá àgbà láyé wá àti dé àlàyé àrẹ́bìnrin àti ìpìlẹ̀ ẹ lọ wá kù jùlẹ̀ bí ìwòlẹ́ bí ìsì àbáwọn èèyàn bí ìjẹ lọ́wọ́ wọn àwọn pé ó jábọ̀ lọ́wọ́ láàrin àwọn bàbá mi ló mọ̀ ká ẹ̀ àgbọ̀n ṣe fẹ́ jà tẹ́lẹ̀ a èyí ń wájú lè bí ìrìn láàrin àwọn aláàrin èyí ti tí ìrìn láàrin àwọn òkú ẹ̀rọ ní wá wọ́n tẹ́tẹ̀ wá wá wọ́n wá gbogbo ẹ̀ lọ́nà ẹ̀rọ àìláde kò sí ẹ̀ fúnra ara lẹ́bí ó wá fọwọ́ ara rẹ̀ bí òkú lè bí ó yẹ ẹmọ tẹ́tà rẹ̀ wọ́n tẹ́tà rẹ̀ wọ́n tẹ́ fúnra ara lẹ́bí gbogbo kù lè bí ìṣúra rẹ̀ àtẹ́tù ayé ẹ̀ Juleibib minni wa ana minhu. Juleibib is part of me and I am part of him. Èmi ara mi ni Juleibib ni èmi gan ara Juleibib ni mi. Ẹni táwọn èèyàn kò pé òjá mọ̀ gẹ́gẹ́. Ọjà ló ní ìsáré òjá mọ̀ gẹ́gẹ́ lábẹ́ mi ni. Ó tún wá ní àmọ́lẹ̀ tó Juleibib minni wa ana وأنا منهم so àwọn káàkà pé àwọn tàbí bá jùlọ àwọn àti júwẹ́ fẹ́lì gẹ́lẹ́ ní àkókò gbogbo wọn lẹ́yìn àpálẹ́ àwọn àwọn àwọn ẹ̀ríwá lẹ́ àwọn ìwọ́n jẹ́ akwụkwọ lè rí orí ìdáwọ̀ gbogbo wọn ìwọ wá sọdún kẹtàlá wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ṣe àlàkọ́bàtò sáréà ọdún kẹtàlá ti sílá mi rẹ̀. àwọn tó wá wá fún yìí tàbẹ̀húnà rọ́jùlá tàbẹ̀húnà rọ́jùlá àwọn bí sẹ́fúntì ni wọ́n láwọn tó wá fún yìí. àwọn mélòó ni àwọn bí tàbẹ̀húnà. lọ́wọ́dún bẹ́ẹ̀ abúlé akọ́bá ti sáré n'i nínú àwọn tọ́wọ́ ṣe bẹ́ẹ̀ abúlé akọ́bá ti sáré fi dábìrì chọrọ ń bá bàbá rẹ̀ sọ̀rọ̀ pé wà ní ìjọgọ́rò pẹ̀ wá inú òlàlẹ́fà ìrántí ilé dà lọ́dọ̀ àwọn ará tí mọ tí mọ bí náà wá ń ẹjá rí ìwẹ́sì káàkiri mọ̀ wá sí mọ̀dínà èyíjó bí àkọ́bá tó kárọ̀ làwọn náà fi wà ní ipò ipò bí ẹlẹ́ẹ̀ka àrùn nínú àwọn sáré àdáyé àwọn tó wá mọ́ àkọ́bá tó à àwọn àkókò ẹlẹ́ẹ̀ka bọ̀tùpọ̀ ìkẹ́sẹ́kù sí yẹn àwọn tó pọ̀ jù wọn àṣọ inú àwọn àṣọ ìlú àwọn yóò náà wà nípò ẹlẹ́ẹ̀ka lànàbí wa máa ṣe pé à ah, ní òkè ẹnu ọ̀gbọ́n ti báyìí ẹnu ọ̀gbọ́n ti láṣẹ ẹ̀mí máa pọ̀ fún ẹ̀mí ṣe báyìí ẹ̀mí ṣe ìná ẹ̀mí ìbá ti wá ní ẹnu ọ̀gbọ́n ti lórí abúlé òṣèlú níbi ìyàwó rẹ̀ jẹ́ níbi wọn àwọn ọgbọ́n àgbà àgbà àgbà lẹ́gbẹ̀ẹ́ wọn lọ́wọ́ ìlànà tó fi tó fi àwọn bá wà nípa ẹlẹ́ẹ̀kẹfà ó ní àwọn ọmọ àti ìyá àkọ́kọ́ tọ́wọ́ bá ìrẹ́bì ní kùbá síwájú káàkiri tó wọ̀ lọ́wọ́ sílẹ̀. àwọn àtàlẹ́ tí kò wọ́n wà nípò ẹlẹ́ẹ̀keje àwọn aráàlú bá tèrè àwọn tọ́jà tó bá dàrú ogun bá dàrú náà já ẹ̀yìn ọ̀pá wọ́n láì àwọn tàbí àdíkò tí a tẹ́ẹ̀tì tẹ́ẹ̀tì sọ̀rọ̀ wọn ẹ̀rọ pẹ́tẹ́ tí mo kà kú sí wọlé wọ́n á jì lọ́sùn lábàtà bá sọ́lẹ̀ ìṣẹ́jà ń sọ́jà sọ́kọ̀ bí kí ló ṣẹlẹ̀ lójú ọ̀nà ní àbáàmọ̀ orílẹ̀ kí ló ṣẹlẹ̀ tí wọ́n ní abájá kí ni bìtínà tó ju wọ́n ní ìgbà wọn náà padà wá ní níbi ìjẹra abájá kí ló mú wọn padà wá ní kí ló padà tẹ́lẹ̀ fún àkọ́bí ní àmì ìdírọ́pù sáríyà lọ sí abájá ẹni ìjìlá wọn sàá ti ṣe ìjìlá lọ sí abájá kì í jẹ́ kẹ́kẹ́ ó tún wá sọ ìjìlá lọ sí màdínà ṣé ìjìlá màdínà tó padà sí kóhun tó gbalẹ̀ lóko lè ìjìlá ẹlẹ́ẹ̀kẹta ní ìwò ìjírá àkọ́kọ́ habata ní ìjírá kejì habata ní tẹ́fẹ́ àríwọ̀ gbogbo àwọn akẹ́kì ní àgbọ̀gbọ̀ mélòó bá gbogbo ẹ̀ agbọ́nà léèké ìgbìmọ̀ ní gbogbo ẹ̀ àwọn tó wá dájú lájú ogun bá jù àwọn bàbá ló sọ fún ogun bájàlì lórí nílẹ̀ àti ìmọ̀ ogun bájàlì lọ ogun kí wọ́n gbé ẹ̀ẹ́dẹ́rì láwọn àbáwá nù ogun bá dàrú ogun ní oṣù rọ̀mọ́tọ́nù báyìí wáyé wọlé àwọn aláàbẹ̀ yóò sàn inú ogun tó wá lé ológun bá wà àwọn tàbí àwọn ẹni tí ó lọ nínú wọn fúnra ara lórí ọ̀dọ̀ àwọn ìwọ mọ́tò lọ mọ́ta tí ó tó sí àwọ rẹ̀ ìwọ tó rẹ̀ lé mọ́tọ̀ tó lé ogun bá jì yìí nínú ẹbí nínú àwẹ̀ wọn tó wá náà tó mọ́tò pé wọn tó sí tó kí ìdílé rẹ̀

ọlọ́pàá àti àwọn ọ̀dọ́ àti ẹ̀rù gbogbo iṣẹ́ ìfẹ́lú àtẹ́lù wọn bá ẹjá wọn iṣẹ́ ìbájá wọn lórí yẹpẹrẹ yóò ẹ má yẹpẹrẹ owó iṣẹ́ ní yẹpẹrẹ o ìwọ́n tó wá rò kọ́ ọmọ yẹpẹrẹ wọn lọ wáyé ọlọ́run yẹpẹrẹ rẹ yóò yẹpẹrẹ rẹ láyé yóò yẹpẹrẹ rẹ láti àárọ̀ ètò mẹ́ra jẹ jẹ gbọdọdá kò tẹyí adé tẹyí adé ní ìlú à èyí oníṣẹ́ aburú kò má jẹ jọdún tọ́ bá fi aburú lóyún ọ̀la ìwọ́n náà aburú jẹjẹ bọ́bá fún wọn ayókù ọ̀nà ọ̀pọ̀ láyé àpọ̀ láti di àmà wa yẹ mẹ́rẹ́ wà láyé ọjẹ́ mẹ́rẹ́ láyé na mẹ́rẹ́ láti di àmà àwọn ẹni yìí kẹ́kẹ́ èébù wò sí lẹ́nu wa a máa sọ̀rọ̀ àwọn wa máa sọ̀rọ̀ bàbá sọ nílẹ̀ Yorùbá ó kí ẹjú ibi ẹbú wọn lẹ́gbẹ̀dà wọn ní ìdókòó gbogbo kẹsẹ̀ ìjọ àwọn bàbá dáwà aláǹkọ́ ilẹ̀ Yorùbá tí wọ́n jágbó ẹ̀ ìbá ìmọ̀ ẹ̀kẹ́ ti rí yàtọ̀ bí kú lọ́nà Kẹ́ni ó ti mọ́ lọ ẹ̀dà àbá ẹ̀yẹ́dẹ́ pé gúdà ó tún bí ó ní ègbé gúdà. Kí lẹ́gbẹ́ rí yàtọ̀ sí ara yìí? A máa ń kúrú àwọn bàbá lẹ́ẹ̀lẹ́ sí ìlú tó bí ápò ti dé wọn lórí. A máa ń nẹ̀

àwọn akẹ̀kẹ̀rí sábàbẹ̀bọ̀ rẹ̀ fáwọn àtàbíjà wọ́n máa ń rẹ ìdá wọn wọ́n ṣe ìfìkàdí dáàtù àdúwà dáàtù àdúwà tí ibẹ̀ làwọn akẹ̀kẹ̀rí máa ń so ìdá àkọ́kọ́ wọ́n sì ní ìbùkáwọn bí ń rẹ ìdá yẹn tí tó kó bá gbé ibẹ̀ náà ti máa bá kú ìdá wọn bí wọ́n bá ilé kojú ogun náà bàbá òkúrí ogun ọ̀hún èyí wù làwọn tàbí náà wá dé bí yìí gan láwọn náà bá dé

ìlú àwọn aláwá jàjà yẹn ní ìjà tó mọ́ àfẹ́bọ́nú ẹrù wọn àbáyà ọ̀rẹ́bẹ̀rẹ̀sánú ẹrù wọn wọn àfẹ́bọ́ wọn àfẹ́bọ́ bákìtì ẹlẹ́gbọ̀jà wọn àti ẹbọ́ tọ́bí bá ẹlẹ́gbọ̀jà ìmọ̀ ṣe fèèjì èyàn 10,000 ẹ̀dọ́kùn jẹ́ èyàn tẹ́lọ̀pọ̀ bí i bọ̀ yí máa ń nì ló kù pé àádá àwọn àjàbù bá dìbò owó gbogbo ó lé èyí àti máa yẹ́jú túbọ̀ ìwé ló fẹ́ sínú wọn àwọn akẹ́kẹ́ ẹni ojú ọgbẹ́ ẹni ogun àkúrí àwọn nǹkan dáwọ́ ìjà gbogbo ẹ̀rọ ọkùnjọ pẹ́ àwọn tàbí ọkọ̀ wọn tó wọ́n fi jìnà láàrin wọn òṣùmọ́ àrùn tó tó lówó láàrin wọn olówó kan owó òṣòwò òwò ó ní jẹ́ olúmọ̀ra kọ̀ọ̀dá olúmọ̀ra ìjà olúmọ̀ra àwọn olúmọ̀ ìfowó kalẹ̀ àwọn tó kù wọn òṣòwò nínú òṣòwò wọn àdábì ọkọ̀ àmọ̀kọ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ mọ̀ sọ̀rọ̀ òwò ẹ̀mọ́ àwọn tẹ́lẹ̀ ìjà ogun yẹn èyí tí bíṣọ́ọ̀tì ní wọ́n bí ten thousand ah ìyẹn lọ bọ́ òun ṣe padà ń lọ bá ìgbẹ́bí tó ń fi fún wọn bí ẹ̀yìn tí ẹja tó bá dì ní tó bá wù ní ẹmọ ṣe láyé gbogbo oríṣi ẹ wá wo àwọn tẹ́lẹ̀ tó bá dì ní gbogbo yẹn lásán ìgbà ẹlẹ́kẹ̀ẹ́jẹ nínú àwọn tàbí àwọn tó wà ń fún ẹlẹ́kẹ̀ẹ́jẹ ọlọ́wà ni ẹ̀sọ́ fún wọn ní tó bá wù wọ́n ṣe láyé lọ́mọ sí tó ń ti bọ́lọ̀ ọmọ ọba ẹni tó bá wù wọ́n kọ́ máa ṣe é pàláìwọ̀ ṣe jùlọ pàláìwọ̀ rúdí pàláìwọ̀ jálè pàláìwọ̀ náà pààyàn wọ́n àtórí ẹ̀sùn máa jaburú tó rábù wọ́pẹ́ ẹ̀ ọlọ́ọ̀dẹ́ àmọ́sílúwà tí àwárí mọ̀ ìrẹ̀ àdúgbò rẹ̀ wọ́n mú àwùjọ ọ̀rọ̀ àmọ́lẹ̀ rẹ̀ رضي الله عن الأصحاب رضي الله عن الأصحاب رضي الله عن الأصحاب رضي الله عن الأصحاب رضي الله تعالى عنه رضي الله تعالى عنه اللهم ارض عن ابي بكر وعن عمر وعن عثمان وعن وعن علي وعن مهاجرة الحبشة وعن أصحاب العقبة الأولى وعن أصحاب العقبة الثانية وعن أهل بدر وعن أهل أهل حديبيه وعن أهل بيت الله عن عن الأصحاب جميعا الذين أصلحوا قبل الفتح والذين أصلحوا بعد الفتح اللهم ارفع عنهم اللهم ارفع عنهم اللهم ارفع عنهم اللهم اغفر لهم اللهم اغفر لهم اللهم اغفر لهم àwọn ọmọ alẹ́ ìṣòro ẹni ìgẹ́lá àwọn àgbà rẹ̀ ẹni ìgẹ́lá àwọn àgbà rẹ̀ ẹni ìgẹ́lá àwọn àgbà rẹ̀ ọlọ́pàá alẹ́ ìṣòro àkọlọ́bà jù ogun ìrò àwọn onítàwà lẹ́kùn kejì bí wọ́n tọ́lọ́pàá tọ́ ara rẹ̀ gbogbo àwọn tá a kàn ti ẹgbẹ́ lùgbà yẹ́ yàtọ̀ mẹ́lú bá ojú ẹ̀ kéèké ọba ọdún sọ̀ àbára bẹ́ ń kó àmọ́kọ̀ àwọn tàbí àtàrí ìbùjẹ ní ìyẹn ìkẹyọ̀ kan lẹ́lẹ̀ sọ ń pa àwọn ẹlẹ́kọ̀ mọ̀ ìjà ẹlẹ́kọ̀ mọ̀ yìí lórí gbogbo nǹkan ìgbésí ayé wọn èèmọ̀ ní gbogbo ẹ̀ èèmọ̀ ní gbogbo ẹ̀ àwọn kan dẹ́ẹ̀mọ̀ òun dẹ́ẹ̀mọ̀ lanu pé tí ah, ah, àwọn èèyàn ní ìyẹn yìí yí wá ní àwọn kan dẹ́ẹ̀mọ̀ gbọ́ dẹ́ẹ̀mọ̀ rò pé ìgbésí ní ti dẹ́ àwọn èèyàn gbà sí láwùjọ àwọn

ẹni tí ìyàwó jẹ́ ìjà iweta ìjẹ́ ìjẹ́ ìjà bá ara yìí kọ́wá ní fún wọn lẹ́sọ lọ́sọ ọlọ́lọ́wọ́ bá ló gbóbi wá ọlọ́pọ̀ta ọlọ́pọ̀ta fún wa ní agbóyè rẹ̀ àwọn tó wà ní pẹ̀lẹ́ pẹ̀lú láàrin ìgbà tẹ́jà bá dáì láàtọ̀ ṣẹlẹ̀ wọ́n ṣe ní wé àtọ̀lùsọ à torí gbọ́dọ̀ lọ bá kalẹ̀ kalẹ̀ láàmẹ́lẹ̀ fún wọn kó lọ sí àwọn ẹni ẹlẹ́ẹ̀kẹ́ من هاجر بين الحديبية وفتح مكة àwọn ẹjọ́ padà tí ń jíra láàrin ìṣẹ̀lẹ̀ òléríà àti ìgbà tí wọ́n gbà ní mọ́ta padà tọ́tọ́lì ìṣẹ́lá àwọn tó wà ní ìpò yìí ó ní rọ́ọ̀lì níbi nílùwàdì rọ́ọ̀lì níbi nílùwàdì ìmọ̀tẹ́ ibi nílùwàdì tí mo fẹ́ ìbàdàpọ̀ yìí ipò kẹwàá ipò kẹwàá orí rọ́ọ̀lì nílùwàdì wà ẹ wà á rí nínú làájí àtàkùnrin làájí òjò wà lọ́wọ́ àwọn tó wà ní kò gọ́ọ̀nàlá àwọn ni muslim mẹ́tìlù mẹ́tìlù àjẹ́rí ìlà áfíà fún bí mẹ́tìlù mẹ́tìlù wọ́n láwọn mùsùlùmí tó gba ìsìláàmù nígbà tí wọ́n ń gbà ní mọ́ta padà irú

táwọn yìí ní tí wọ́n wà ní àwọn àárò ipò màárù àwọn wáyé ipò ẹ̀lẹ́ ọ̀kùnrin kò sọ fún afẹ́ nìyẹn pẹ́rẹ́ nì èyàn kápọ̀ ní ẹgbẹ́rẹ́ sọ èyí tí mo ní mọ̀ ní àbíkà tó wọ́n bú àwọn tàbí àjẹ́bí táwọn èèyàn ní ká mọ́ bú àwọn tàbí àjẹ́bí mọ́ táwọn ní káwọn mọ́ bú àwọn tàbí àjẹ́bí olẹ́sọ́ àbí ìlànà ìlú àjábí wo lẹ́ sọ kéde bí kọ́lìdì ibi nínú wàjí tó wà nípò kẹwàá ṣègbógún àbùràmọ́ni ibi ní àwọ́kì tó wà nípò tó wà lókè nínú àwọn tó ti gba ìsìlámù lọ́wọ́ bẹ̀rẹ̀ kí ọmọ nọ́mbà kí ni òní tẹ́ẹ̀ àbí kó máa bọ̀ rẹ̀ ewu ẹni tó wà láwọn nọ́mbà 3 nọ́mbà 2 irú ẹni tí wọ́n jọ jẹ́ ẹ̀kọ́ mẹ́tì ìsìnra wọn lẹ́bùn wò sí lẹ́wọ̀n àti lẹ́bùn jọ́nà ìjọ tí kọ́lì níbi kọ́lì níbi níbi wà ní ìdìkìrẹ́ akínú akínú lójú ogun akínú tó mọ́ ojú ọ̀nà ìjákì rẹ̀ yẹ mú wá wò sí a gbóòlù àgbàmọ́dé náà kò dé mọ́ lòun fi sọ̀rọ̀ ìgbà náà ti rí kọ́ọ̀dì ìwà tí ìwà dá ọjọ́ tẹ́wọ́ o anábìnrin láàtẹ̀ fún gúúrú àfáàrí láàtẹ̀ fún gúúrú àfáàrí láàtẹ̀ fún gúúrú àfáàrí anábìnrin ẹmọ́ fún àwọn ìtàbẹ̀rẹ̀ ẹmọ́ fún àwọn ìtàbẹ̀rẹ̀ ẹmọ́ fún àwọn ìtàbẹ̀rẹ̀ fọwà nílẹ́ لو أن أحدكم تلك القنون أنفق مثل أحد الذهب طبعا ينطقوا لعوه لقول قلنا الظلم ما أدرك مد أحدهم قليتم sàárá ẹ̀kọ́ wọ́n méjì ìgàrí ìta àbẹ́ ìjọba ìrìn ìsàárá wà láàrín sí ìbà àbí ìdájì lẹ́ni bí ẹ̀kọ́ ẹ̀yọ̀ rẹ̀. àlẹ́bí ń wí bẹ́ẹ̀ fún kọ́ níbi tábìlì bá lè máa sọ báyìí fún sàáfẹ́ tó kéré tó wà nípò nọ́mbà tẹ́ pé kó má fún sàáfẹ́ àgbà tó wà nípò nọ́mbà tù sí nọ́mbà tírì ẹ̀dá fún bó wá ní irú àwọn tó wà lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn tó yẹ pé tábà kó ipò àwọn mùsùlùmí ipò àwọn mùsùlùmí wọn wọ́ àyè kò ní ìgbọ́n jáde tó wà lẹ́yìn wọn bí lọ. ẹ ẹ àwọn tó ti lọ síwájú àwọn èèyàn ti lọ àwọn èèyàn sí àwọn tàbí àwọn tàbí ìlú tàbí àtàwọn ọmọ ẹlẹ́wọ̀n mẹ́rin yìí lẹ́yìn àwọn táàbì yìí náà wọ́n wọ́n ṣe lórí jẹ́ sí irọ́ ti ní ìlú náà sọ pé ìmọ̀mọ̀ ti ti bá àwọn tàbílá irọ́ ní ìlú náà irọ́ náà yóò sínú sílá tòkútù kan wà àwọn mọ́lì yìí àwọn mọ́lì yìí náà láwọn àpá láwọn ẹgbẹ̀rún lọ́dẹ̀ ẹgbẹ̀rún àtàwọn mọ́lì yìí ẹgbẹ̀rún lọ́dẹ̀ ẹgbẹ̀rún lẹ́yìn àwọn mọ́lì yìí ẹgbẹ̀rún lọ́dẹ̀ ẹgbẹ̀rún àwọn dábì yìí àwọn ìmọ̀mù ahmed ẹgbẹ̀rún lọ́dọ̀ ẹgbẹ̀rún ó tó máa fi àwọn tó wá lẹ́yìn lẹ́yìn àwọn ẹgbẹ̀rún àádọ́rùn ó tó máa fi wọ́n ó tó máa fi wọ́n ó tó máa fi àwọn ẹgbẹ̀rún tẹ́lẹ̀ àwọn sí ẹgbẹ̀rún wáyé mọ̀ ààrẹ ìgbà kan náà mẹ́jọ lò àmọ́ bá pé wọ́n júra lọ́wọ́ alábìnrin máa sọ fún kọ́lé ní ìwà ní ìdílé ìwọ́ máa máa irú àwọn àgbà láti ìgbà ò tọ́jú lọ gbogbo tọ́jọ́ jẹ́ tàbí kọ̀líìkì ni wọ́n sí ní ọ́rìtì ló wà látàjẹ́ ní ẹnìkan sí ní ọ ẹnìkan bọ̀ sí ni wọ́n kọ̀líìkì kílásílẹ̀ẹ̀tì ni wọ́n wájú àìlẹ́bìí but wọ́n ṣe jẹ́ kílásímẹ́tì tó wọ́n àmẹ́bí jẹ́ ọ̀nà pé ẹjẹ́ yíò ẹjúra yíò ẹ̀rà kò jẹ́ gbọ́rọ̀ yìí tánàbí sọ fún junior pé wò bí wù ní bá ní gbogbo yìí tó tókè fóròkù ní ìtàrà ẹ̀rẹ́ báwọn junior yìí tánàbí wá lè mọ́ sọ fún junior bẹ́ẹ̀ sí junior bó wá ní àwọn táàtọ̀lọ̀ pé junior táàtọ̀ èyí àwọn dáwọn àwọn ọmọ ní wọn tó ní irú wa iná ọ̀dá lè rí ọmọ dáàtò wa ní òmọ́ni o ní òmọ́ni ọ̀dọ́ wà fún

ọdún kan ní ó yẹ fún gbogbo ọmọ ká máa sọ àwọn yìí àwọn sàábà wọ́n jùlọ àwọn lọ́rùn àmọ́ ti jùlọ àwọn lọ́rùn àwọn ẹ̀rọ àwọn tí wọ́n wá lórí ìjà lẹ́sùn èyí àwọn àwùyà ó bá ti pé ipò kọkànlá yìí àwọn mí ti pé lọ́nà bí wọn wà á ṣùgbọ́n àríyá ò sínú ẹni tó wà nípò tó mú òmìnira yẹn àwọn ọmọ kéékèèké kan sì wà táwọn ti kéré ń gbọ́ náà tí àwọn ọmọ àríyá gba ìlà táwọn náà wà nípò kókè nílé àdínábì pé wọ́n ní iná ní ìjọ náà ló sọ wọ́n ti sáré àwọn ọ̀rẹ́ kọ̀ọ̀kan lọ́dọ̀ àdínábì màárí àríkẹ́ kọ́lọ́dọ̀ àdínábì ló ti pọ́n àwọn àkókò ọlọ́mọta àfàrí àjọyọ̀ ibi láti rí rí ààtìkì ìdí bẹ̀rẹ̀ àbí ó jẹ́ ká lu àkókò ìfẹ́ inú búlù ìwà àtẹ́mọ́lẹ̀ ọ̀ <laughs> àwọn ìṣẹ́ ìmọ́lẹ̀ rẹ̀ a máa sùn síwájú àwọn ẹni kúkú ìwà mo fẹ́ fún ẹ̀bùn ọ̀pọ̀ ẹ̀ abúlé wa ni lọ́dún ìlú kọ́ra ní ìjọ kọ́lẹ̀ ilé ìdájọ́ ìlú ọ̀rọ̀ ìlú àbálẹ̀ ìdí táwọn àwọn àjọ ọlọ́dà ń ṣàmúhàn onígbé àwọn sàábẹ́ ìtò wọn àwárẹ̀ ní eré ní wọ́n ẹni rí wọ́n ẹ̀rí wo ló pè wọ́n lẹ́nu ẹ̀rí wo ló ti ṣe gbogbo wọn lẹ́nu ẹ̀fọ́ àwọn ìlú àwọn ọmọdé yọmọ àmọ̀ tẹ́lẹ̀ ní àwọn fi ṣe rí ẹ̀rí wo ló sọ pé gbogbo wọn ní ẹni rí ẹ̀rọ àtàlàyé tó ní ìdílé tí wọ́n tó tẹ́lẹ̀ ẹ̀rí èdè tí a máa lọ sí àwọn àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ وعنده وسلم أن يزيدنا وإياكم علما نافعا Ìbéèrè mi tí a fẹ́ kà gbogbo àwọn tí aláfẹ́sìn àwọn ìbẹ̀rẹ̀ ìṣọ́ àwọn àwọn ìbéèrè ni àwọn tó bá tó o ní fẹ́ kọ́kọ́ ẹ̀ka tí ìlú mi àwọn ẹ̀kọ́ méjì lágbára ní ìlú tó ṣá so nọ́mbà táwọn ẹ̀kọ́ tó ti káwọn àti nọ́mbà nọ́mbà ìṣẹ̀lẹ̀ nọ́mbà méjì tó lọ zero zero five five nine nine one four àti zero zero four five eight three seven three six eight mo fẹ́ fẹ́ ẹ̀rọ léwu mo gbọ́dọ̀ àti sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ àti ìjọba àwọn ẹgbẹ́ ọlọ́run náà ló kù lára pé àwọn tó yàgbẹ́ wà ní ọ̀rọ̀ rẹ̀ àbí wọ́n ti sẹ́yìn owó lára àti ìpínlẹ̀ rẹ̀. náà Àyàkùn lọ yà ṣe ìtawà ìfàntúlọ́rù. Wà ní kọmọ sàlámà bá àwọn àjọ̀gbà kan. Àbúrò yìí láti tó dàgbà ẹgbẹ̀rẹ̀ padà ẹgbẹ̀rẹ̀ padà gbogbo àwọn òbí àwọn onílẹ̀kẹ̀ ọ̀rọ̀ náà wàlé ìwòsàn ẹ̀dá wa táwọn òbí orí jẹ́ náà ṣẹ́ ń gọ́mìtà adégbọ́n náà ẹ̀ kàmàjí náà mọ̀ ní ok ṣé ẹ̀yìn náà lẹ́sà bẹ́ẹ̀rẹ̀ sí ìrìnàjò bẹ́ẹ̀ ní sà ẹ̀dẹ̀ sí lẹ́sì dáadáa bẹ́ẹ̀ ní sà ọlọ́run ti lẹ́yìn náà tí wọ́n bá ti ẹ̀ ṣàlẹ́yìn ti yí pé ìlànà ìlànà àfihàn akọ́lánà ẹ̀ṣọ́ ọ̀sán mẹ́ta fún mi táà lè fi sọ pé a ẹnu ìtàrí kílẹ̀ ìtàrí mẹ́tàrí ẹ̀rí mọ́ wà ní ayọ̀ àkọ́kọ́ tàbí ìgbọ́ orí ìbẹ̀rẹ̀ tàbí ìgbọ́ tàbí ìgbọ́ kí lẹ́ẹ̀rí ẹ̀rí tí mọ́ ń tọ́ka pé tàbí lè òun náà ti bí kí Allah subhanahu wa ta'ala wọ́n wọn ní Qur'an gẹ́gẹ́ta Allah subhanahu wa ta'ala ti sọ ní Qur'an pé torí pé ó pẹ́ pọ̀lọ́pàá ànábì. ẹ̀ẹ̀ta pẹ́sọ̀ ńlá ẹjẹ́ gbẹ́tẹ̀ ní ẹ̀rọ sínú ìfúnlá. ok ẹnìkan tẹ́ sọ́mí ló fi gbé pọ̀lú ìmúná náà. rọ́ọ̀lìkù. parí fún sọlá àwọn akọ̀tọ̀lá. náà láàrú lọ́rọ̀ tí ẹ sọ. ok ẹ̀yin àmẹ́ta bẹ́ẹ̀ mi àti. mẹ́rin sà. ọ̀yà ṣe àpẹẹrẹ tí mo bèrè ìjẹ́ ìlẹ̀ mẹ́rin wá ẹ̀rí mẹ́ta táàbì ti jú ìwé tàbí lè àkúnà ó yá kùn lọ alákọ̀ọ́kọ́ máa ń là kíyàwó ibẹ̀ ń kọ́ mú lọ ok ẹ̀ẹ̀gbá ẹ̀ẹ̀gbá tí ìgbà tí ìwọ̀n ti gbàdọ̀ òní lọ ẹgbẹ́ ìgbà ọmọ wà lórí ìdòkó mi ẹgbẹ́ padà fún fẹ́sàn mi àbá ok ẹ̀ẹ̀ àtàwátùrù lọ́nà òkè fún àtàwátùrù ẹ̀yẹ kápàtà ẹ̀yẹ gbẹ́gbẹ́rú kí ni fún àtàwátùrù lọ́tọ̀ ó lẹ́gbẹ̀rẹ̀ àwọn bọ́ọ̀ tó ti dé yorùbá ní ọkùnrin ẹ̀ẹ̀dùbáǹtì lọ́tọ̀ ó jẹ́ ìgbésọ̀ àti òun májẹ̀mú wá ti dé tó jẹ́ ìgbésọ̀ àti òun kí májẹ̀mú

ẹ̀ ń sọ tábẹ́ fi mọ̀ sábẹ́ lò ó yá bá sọ. mo ti gbé bọ́ọ̀lù lọ. ìtumọ̀ tàwọn tún gbọ̀n àtàwọn. náà wọ́n ń sọ sọ́nà. comment section tí mo ní láti. ok. mi ò rí o. Ọya kílẹ̀ yìí àwọn olóṣèké ṣékí sọ́bà. Ọya mọ́sọ́ àwọn olóṣèké. Ẹ̀rí pé ẹni ẹgbẹ́ ó fojú rí ànọ́bì. Ó believe in no preaching ànọ́bì. Ó dẹ̀ kú as a believer. Náà náà. Definition ẹni tá ń pè ní sàábé nìyẹn. Definition nìyẹn. Definition sàábé nìyẹn. Question mi tí mo béèrè ni pé àbúrò rẹ̀ rántí àtùmọ̀ lórí àtẹ̀yìn àbí àpàràgbọ́n lùdọ̀ àpàràgbé ìtàkùn kò sí lẹ́gbẹ̀ẹ́ ìtàlù ní gbogbo ẹ̀ mo ara kẹ́kẹ́ sí mẹ́fà lára méje. ẹ̀jẹ̀ fún mẹ́rin yóò yìí ó Abdullahi rọ́ definition àwọn náà

alákọ̀ọ́kọ́ ti pé ó rí àlọ́kùn ojú. Ah, lọ́kùnkọ̀rọ̀ ojú. ẹ má bínú sọ àárẹ̀ ẹ̀dá ẹ padà wọn tó lùtàn. lọ́kì sá. alámàlẹ́kùn. àwọn máa ní kí wọ́n bí àwọn. wà á lè kó wọn sara àbá ọdún náà wà. zoo mo bá lẹ́tọ̀ yẹn bí ìlànà ọ̀dọ̀ fẹ́ṣà ìgbáyà. ó yẹ fúláì náà jẹ́ kẹgbà ló mẹ́ta àwọn tí wọ́n bá àná bí ìjagun nínú àbúbáṣe àti àwọn tí àwọn kàlífà àti ìbàdàn. Hello. Ìjábẹ̀ ìwádìí, wà lè fún mi sọ́lá àwọn ọmọ ọ̀pọ̀lọ̀. Pẹ̀lú èyí kẹlẹ̀, àwọn tó bá padà bá ìwé wọn lágbára. Mo ń gbọ́ ìgbà, hello. Na máa fẹ́ dáhùn ẹ̀ nígbà. Ó yẹ dáhùn ẹ̀ nígbà gbọ́ ìgbà àtàwátù àtàwátù kí ni túmọ̀ àtàwátù rẹ̀ là. àtúmọ̀ ẹni ní pé ó pè bàbá pọ̀ pé ọ̀pọ̀ máa wá. àyíwá àyíwá bára lọ́wọ́ nínú ẹ̀dá kejì. àdìsíbáàdà wa ṣúgbọ́n. àdìsíbáàdà wa ṣúgbọ́n kí n'o rẹ̀ ti pọ̀ lórí pé yóò ẹni kan tó bẹ̀yìn nígbà yìí fún òun. ààrẹ ni yóò gbọ́dọ̀ ẹ̀kọ́ máa wọn insha allah máa kó wọn padà. mo kó gbọ́dọ̀ tó dáhùn wọ́n ti gba méjì ààbọ̀ ẹgbẹ̀rún mẹ́ta mo lè lè pẹ̀lú òkú ọlọ́run ẹ̀yin náà mi ìdílé láì dá àlá mo tún wáyé bá àlá àjọ ẹgbẹ́ ten thousand rẹ̀ àbá ìgbé àwọn ìgbé o tẹ́lẹ̀ ìbá lọ tó wọlé báyìí kọ́ báyìí ẹ̀ẹ́ ní ìgbàpẹ́ ìtẹ̀wọ́ lọ́wọ́ ìlú yìí ọdún lọ méjì tó kẹ́ ẹ̀yẹ́ ìṣàwọ́ ìdàgbọ́n Mo ti pè yẹ ẹ̀dẹ́ kí ló dé? Mo ti pè yẹ ẹ̀dẹ́. Ẹ̀dá mo ti lọ́kọ́ gbọ́n gbá ìwọ́n wá. Kí lẹ́lẹ́gẹ̀ẹ́ ta? Ẹ̀dá mo ti pè ẹ̀fẹ́ ẹ̀fẹ́ ẹ̀fẹ́ ọ̀pọ̀ àgbọn. Fẹ́fẹ́ ó dìdà wọn sọ, ábà ọ̀pọ̀ àgbọn. Àìwà ó dìdà wọn sọ, ábà jagun, àìdà bá ẹ̀ṣẹ́ ìyàwó ìdíje tí ti mi nìdí ẹ̀rẹ̀wà ìdáwọn àwọn ọmọdé àbáyé pọ̀lú lópa ọdún bí sílẹ̀kì ni wo tí ó lọ́wọ́ rẹ̀ máa dọ́pa láì ọdí láìsọ̀bí ní ó gbọ́n láìsọ̀bí àwọn ilẹ̀ náà Mo ní láti sọ ah ìgbà máa ń gbé lọ́dọ̀ ní. Àjọ̀dún ó dọ́tọ̀ dọ́tọ̀ ni ẹ̀ hàn. Àwọn ìjà ah àwọn ìjà ńlá dọ́tọ̀. ah àti wíwájú ten thousand náà àwọn ìjọba fún yín. Ẹ jẹ́ kàkà sára ìṣẹ́ ah Àwọn ẹgbẹ́ ìjà ní ìsìdẹ́jì ìlànà wọ́n á gbá ah ìwọ́ àwọn ìgbẹ́ ah ìgbẹ́ نعم السلام عليكم وعليكم السلام ورحمة الله Adúgbò ẹ̀ká sọ́rọ̀ tẹ́tí ní ẹgbẹ́ ìgbàlẹ́ ìrìn àrí. Mo bẹ́ kẹ́ sọ gbóòrò láti lẹ́bí sọ nígbà tó bẹ́ gbé jùlẹ̀ sí ìbùsínú sàárè kí ló sọ? Mo ní jùlẹ̀bí wípé àtàrà òun ni jùlẹ̀bí. Àìwá. Wípé àtàrà jùlẹ̀bí ìbò náà sì lòun náà. Àìwá bá àtàrà àfikún, ẹ ti jẹ ẹgbà ẹgbà fúnta gbàdàrà ìṣà ọ̀la. Ẹjẹ́ àkàtà ráyé, ní nọ́mbà yẹn, zero, ẹjẹ́ ẹ̀dà tó ti fóònù yìí, pẹ̀lú nọ́mbà yẹn méjì, ẹ̀kọ́ jẹ́ ẹ̀kọ́ tù. Bá àtàrà àfikún, ẹ̀ẹ́dàgbà, kí ló fẹ́ yẹ? Hello? السلام عليكم وعليكم السلام ورحمة الله ألو وعليكم السلام ورحمة الله أنا أنت وليدا يا سلام جميل بيري شوي بẹ́ẹ̀ni. Kí ni nǹkan mẹ́ta tó gbọdọ̀ pé sí ìyẹn lára

081. Salaam alaikum. Naam. Salaam alaikum. Salaam alaikum. Bára Allah fíkò. Naam. Ṣé kí n bèèrè bèèrè bí lọ́wọ́ níta? Naam, ṣúrù. Dábìrì lórí. Kí n bèèrè ẹ́ ti rẹ́jà ti dábì lórí. Naam. Ó dáa. Àwọn sọ̀hábí àjẹ́lúwà Muhammad ipò kéè ló láti Muhammad nínú ipò ẹwà ipò kẹwà ara ẹwà bírúta ẹ̀tì ẹ̀pàdà alájọ́ ìlú Fáfọ́ ipò kéè ló Muhammad Ipò kọkànlá àbádọ́wà mi olówó ni owó yóò ah, bá 2,000 náírà lọ́ṣọ́ ọlọ́pàá ọ̀rọ̀ ọ̀gá yìí àdó àjọgbà rẹ̀ ọgbọ̀n ìrọ̀gbọ̀ gbogbo ọgbọ̀ rẹ̀ tọ́wá ti bẹ̀rẹ̀ náà ẹ̀ àwọn ìrìn ẹ̀rẹ́ ní fún bèèrè ní àbáyíká ọ̀rẹ́ ní fún bèèrè sí ní o ẹ̀fí láti bá ìrẹ́jú wa rẹ̀. àwọn sàbí àjọ́jú wa Muhammad bóò náà ti dúró àwọn ọmọ àwọn ìwò ní wọ́n gbà bẹ́ẹ̀. Náà, àwọn um ikọ̀. Wàlé kúrò sọ́lá àwọn aláfàtúwà, ẹjìrẹ́jìlá. Ẹjìrẹ́jì. Tẹ́gbà. Ok, sọ ábẹ́ òun la ní kọ́lọ́wọ́ ọba bá sọ̀rọ̀ ìfá àárín. Torí ọlọ́wọ́ ní kó tẹ̀mọ́ So, kí lorúkọ tàbí yẹn, kí lorúkọ ọmọ, kí ló sọ pé òun fẹ́ lọ́dọ̀ ọlọ́run. kí lọ lọ́wọ́ wá fi fún lẹ́rẹ̀ Lọ́dún kò ń ìjà àti ní ọlọ́wà ọlọ́dúnlẹ̀ tó bá ti kú rèé padà rọrùn bá ń ṣe aláà tàbára tàbá dára tàbá ọ̀hẹ́ tàbára tàbá àárẹ̀ tó ń bá ẹ̀lá ẹ̀tọ́ ẹ̀ẹ́sì bá ti gbé ìrìn ní Hello, yes, you

practice for one week. àwọn ọ̀sán wa kó náà jẹ́ ìwọ́n tó kú ọmọ ọ̀nà tó tó sáré lákàtúntò wa àwọn ìpàtà tí láwọn náà fún àwọn ìlẹ́wà tó tún sí àwọn wọn àwọn ìlú. àmàlẹ̀ wọn náà ọba àkọ́ bẹ̀rẹ̀ táwọn ọkọ̀ fún ní òkú ìlọ tó tó bá tẹ́ láwọn ọmọ tẹ́ ìjẹ́ ẹ̀ sí àwọn náà ti ní kàgbáwọn ọmọ kẹgbáwọn ọmọ ìlú ìlàlẹ́ tó òṣèwọ́n ẹ̀rẹ̀ náà ó fún ní ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ tó fi èyí tẹ́lẹ̀ owó tí mẹ́tọ̀ àbẹ̀rẹ̀ rẹ̀ àwọn orí wáyé tó ní sọ́lá àpárá pọ̀tọ̀ wà lọ́jọ́ kárí ní pẹ́sà ààrẹ iná sọ́lọ́ ní dáadáa ṣáàtà àdúgbò ọlọ́ọ̀ta àánú fẹ́ gbé ẹ̀dá ti bèrè lórí ẹ̀dá ẹ̀dá pàdé ẹ̀dá ẹ̀dá tí wọ́n fẹ́ máa máa

ó wọ́rọ̀ dúró dédé. ó wọ́rọ̀ dúró dédé àdúrà. bẹ́ẹ̀ ni. nọmba wa lẹ́kẹ̀ẹ́. kò dẹ̀ ní tí mo ní ẹgbẹ́ kí ẹ lẹ́kẹ̀ẹ́jì. ó gbọ́dọ̀ jẹ́ wà náà ó gbọ́dọ̀ jẹ́ tó jẹ́ wípé ẹ̀ látàyè ó ó tó ti pàdé. ìgbáyà ẹgbẹ́ àti olùgbà tí mo ó dà àti ìbèrè náà wọn lè fún dábà lè ní ilé ìfẹ́ inú ara àwọn àdáwọ̀. Asọ́lá lọ pé nínú ẹ̀ níta bí mọ́mọ́ ẹ̀ níta pé ó ní kẹ́sì ìyẹn sọ pé tààbé lò. Májẹ̀ sí méjì ló wá pé kí ni májẹ̀ sí méjì dà? Ah, ah, no, no, no, no, no, no. السلام عليكم وعليكم السلام ورحمة الله حياكم الله بارك الله فيكم نعم لكن من غير كذا ابن كذا ايوه اه نعم nígbà ìgbà tí wọ́n mọ̀ ìyẹn nígbà rẹ̀ ó ní kó nǹkan tó jẹ́ ìgbò rẹ̀ nígbà rẹ̀ ó náà àwọn akọ̀wájẹ̀ fún méjì gbẹ̀ẹ́sì báwọn máa ti tẹ́lẹ̀ lórí olùgbẹ́lẹ̀ òun kí ni májẹ̀ ní ilé àtọ́kọ́ gbọ́dọ̀ wà láwọn tó ah. yá sí ní bàyá náà ti sọ̀rọ̀ tó gbọ́dọ̀ gbé lórí Ẹgbẹ́ ìyàn ti sọ́lẹ̀ ẹ̀sẹ̀ ẹ̀ẹ̀dáná ìjà lókùlẹ̀, ìṣàmà àmàpàdé ara wọn sọ́mọ́ ní ọ̀la ìṣàmà. Àdúgbò àwọn ìwọ̀n ó gbọ́dọ̀ jẹ́ onígbèrègbè ní àdára bákan náà ó gbọ́dọ̀ bá jùlọ sí ìgbà káyí abẹ́rẹ́ pẹ̀lú ẹ̀yìn pé ó bá àdára ibi láti rí àgbégbà ọlọ́wọ́ ọba mílẹ̀ ìwọ̀sán ìrìn àti ìkọ́lẹ̀ ayẹyẹ ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìfẹ́ àwọn àríwọ̀ ní wọ́n lò àwọn ìṣẹ́lẹ̀ ọlọ́ọ̀sáré ọlọ́ọ̀sọ̀lọ́ ojú ọ̀pọ̀ máa bá ń pé bóyá wọ́n kan àfihàn ẹ̀sẹ̀ láwọn àwọn ọ̀fẹ́ láti gbogbo ẹ̀ olóòtú ọgbọ́n báyìí yóò máa ẹ̀yìn náà lẹ́nu pé ìṣúrí táyà ìjọ olùtọ́ ní ọ̀rọ̀ láwọn tẹ̀ ní òwà lọ́wọ́ báyìí àwọn náà wò ó láwọn tẹ̀ súnmọ́ ọ̀nà ìwọ náà ìwọ náà wà á wò ó lọ́wọ́ tí wàá jẹ ohun lára wọn àwọn ti gbé rẹ̀ ìwọ náà bẹ̀rẹ̀ sí ọba tuntun lẹ́yìn mọ́ ara rẹ̀ fún mọ́ tó ti di mọ́ ara rẹ̀ àwọn àwọn ẹ̀ka tó wà lórí báwọn ẹ̀rọ ìjọ ti di wa ẹgbẹ́ ẹgbẹ́ ìgbòho àwọn tó bá dáná àwọn tó bá kéwì àwọn tó bá kọ̀ọ̀ sí ilé àwọn tó bá dáná àwọn tàbí سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصلى الله وسلم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته